بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa mo káàbọ̀ sí ìjókòó wa lọ́sọ̀ọ̀sẹ̀ ní Taalim Central Mosque lórí ìkànnì Taalim TV bákan náà ọjọ́ òní ni twenty eight twenty eight oṣù kẹwàá oṣù shawwal ọdún fourteen forty three ìtẹ̀síwájú nínú tírà umudatul ahkam umudatul ahkam báàbù asọdáàkì. báàbù a orí ọ̀rọ̀ sọdáàkì owó orí obìnrin hadith three five one ani anas ibnu malik anna rasulallah sallallahu alayhi wa sallam a'ataqa sofiyata waja ala itikoha sodakoha Hadis 351 Lati Odo Anas Oma Malik radiyallahu anhu Dagudaju Ogishi Allah sallallahu alaihi wasallam A atakọ sofiyya ó tú sọ̀fíyà sílẹ̀ kúrò lóko ẹrú arábìnrin kan tó ń jẹ́ sọfíyà, ànábì tú u sílẹ̀ kúrò lóko ẹrú wàjá àlà ń tí kọ̀ há sọ̀dá kọ̀ há ó sì fi ìtúsílẹ̀ rẹ̀ lóko ẹrú ṣe sọ̀dáàkì rẹ̀ ó fi ìtúsílẹ̀ rẹ̀ lóko ẹrú ṣe sọ̀dáàkì rẹ̀ ohun tó ṣẹlẹ̀ láàrin ni pé wọ́n ja ogun kan á padà wá ka àdíìsì nínú báyà níwájú tàbí nínú sọ́yọ́lì bùkọ́rí ní kíkún wọ́n ja ogun kan nínú ogun yìí nínú àwọn tí wọ́n kó lẹ́rú tó jẹ́ obìnrin sọ̀fíyà yìí jẹ́ ọ̀kan nínú wọn ẹni tí wọ́n bá sì ti kó lẹ́rú ẹni tí wọ́n bá kó lẹ́rú ó ti wà lóko ẹrú nù kó tó lè gbòmìnira yóò wá owó dúkìá tí ọ̀gá rẹ̀ bá ní kó mú wá kó fi gba òmìnira tọ́ lójú ogun nígbà tó di pé wọ́n fẹ́ máa pín àwọn ẹrú wọ̀nyí fún àwọn tó jagun nígbẹ̀yìngbẹ̀yìn ànẹ́bì mú sọ̀fíyà gẹ́gẹ́ bí ẹrú. lẹ́yìn náà sọ̀fíyà wá wu ànábì sallallahu alayhi wa sallam pé kó fi ṣe aya ẹni tó wà lóko ẹrú ànábì ò sì lè fi ẹrú ṣaya kò lè fi ẹrú ṣe ìyàwó kò sí ẹrú nínú àwọn ìyàwó rẹ̀ ẹni tó bá jẹ́ ẹrú lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sì jẹ́ obìnrin yóò yá wà nípò ẹrú náà ni láti wá di aya ó ní ìdí kọ́kọ́kọ́ kúrò ní kíni òkú ẹrú òun ni ó sì san ọ̀nà tí ó gbà kúrò ní òkú ẹrú pẹ̀lú pé yóò san owó tí olówó rẹ̀ ọ̀gá rẹ̀ bá béèrè lọ́wọ́ rẹ̀ now ànábì sì fẹ́ sọ di aya ẹni tó bá sì fẹ́ fẹ́ yàwó òun náà ló ní ojúṣe kó san owó orí sọyé wa òun náà ní ojúṣe kó san owó orí torí pé ọ̀ràn yẹn ni ànábì sallallahu alaihi wasallam kò wulẹ̀ wá sọ pé kí sọ̀fíyá. So kó mú iye kan wá láti fi tú sílẹ̀ ní oko ẹrú ńṣe ni ó fi ogun dígun fún un owó tó yẹ kánà bí ọgbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ kúrò lóko ẹrú owó yẹn ni ànábì fi dí sọ̀dáàkì tí yóò fún un náà sọ pé anna rasulallah sallallahu alayhi wa sallam àtàkọ sọfíyà ó tú sọfíyà sílẹ̀ lóko ẹrú wàjá aláàyín eru waja ha ti kọ̀ ha ó si fi lásìkò tiwa yìí kò sí ẹrú tó fi ìtúsílẹ̀ rẹ̀ ṣe se So ohun tó jọ ọ́ lásìkò tiwa yìí òun ni bíi kí eh, kí ìyàwó tó fẹ́ fẹ́ kó ní bùkátà kó ń fẹ́ ra irinṣẹ́ kó ní bùkátà kó ń fẹ́ ra irinṣẹ́ bóyá irinṣẹ́ maṣíìnì industrial ok kọ̀ wá ni ọ̀dà màá fi sọ̀dá kí rẹ màá fi ra irinṣẹ́ fún ọ. tàbí ìyàwó rẹ ọ ń lọ sílé ẹ̀kọ́ lọ́wọ́ ẹni tó fẹ́ fẹ́ ọ ń lọ sílé ẹ̀kọ́ lọ́wọ́ ọwa ni skul fíìsì rẹ owó iléèwé rẹ. àti owó handout ẹ́n àti owó mọ́tò lílọ bíbọ̀ jẹ́ kí n fìyẹn ṣe sọ̀dáàkì fún ọ ọ̀nà tírú ẹ̀ lè gbà ṣẹlẹ̀ ní àsìkò tiwa nù. ṣáà ti gbọ́ yé adi three five two ansahal ibnu sa'ad qal jaati imura'atun ila rasulillahi sallallahu alayhi wa sallam faqalat inni wahabtu min nafsi faqamati tawila faqala rajulun زوجنيها إن لم تكن لك بها حاجة قال هل عندك من شيء تصدقها قال ما عندي إلا إزاري فقال ìní àtọ̀ ìtàhá ìyáhù jàlásítàlá ìzára lákà fàlítẹ́mís ṣe á fàkọ́ọ́l mọ́ ájídù ṣe á fàkọ́ọ́l ìlítẹ́mís wàláwó ká tàmá mini hadidin falam yejid fakol ama aka mina likuru ani sheyun kol naam suratu kadha wa suratu kadha lisuwarin samaha fàkọ́l kọ́d zawajina kàhá bìmá máàkà mínàlì kùrọ̀án. Adi 352 An Sahal Ibn Sa'ad láti ọ̀dọ̀ Sahal ọmọ Sa'ad kọ́ọ́l ó sọ pé jaati imuratun ila rasulillahi sallallahu alayhi wa sallam obìnrin kan wá bá ànábì wọ́n wà níjókòó ànábì wà níjókòó láàrin àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ lọ́jọ́ kan obìnrin kan dé ó sì wá bá a fàkọọlàtì obìnrin náà sọ pé. inni wàhábùtù mi nafsi dájúdájú èmi fi ara mi tọrẹ fún ọ dájúdájú èmi fi ara mi mo fi tọrẹ fún ọ. bóyá ní ìjẹjọ tàbí bóyá ìjẹjọ náà ni Ọ dàbí ẹni pé. mi ò jọjọ ni anyway mo ti sọ ok nígbà tí mò ń discọ́sì ipò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú Islam tí mò ń kà pé ó di méní ó di méjì ó di mẹ́ta ó di mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ mo kà dé ààyè kan tí mo ti sọ wípé nínú ipò tọ́lọ̀ ń fi ànẹ́bì sí láàrin wa òun ni pé sọ́híbù kùsùsì yà ni ọlọ́run ṣe ànẹ́bì ní ẹni tó fi nǹkan kan kan tó fi tó fi sàálẹ́sà tó ga sí pé àwọn ò gbọ́dọ̀ bá a dá sí i ó fi àwọn nǹkan kan. ó fi ṣa ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó fi ṣà á ta ló rántí àpẹẹrẹ tí mo mú wá nígbà tí mo sọ̀rọ̀ ọ̀hún mo mú àpẹẹrẹ wá àpẹẹrẹ méjì mo mú wá lásìkò tí mo sọ̀rọ̀ yẹn ta ló rántí aha fífẹ́ ìyàwó ju mẹ́rin lọ kùsùsíyà ní fànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ò gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ kí làpẹẹrẹ kejì tí mo mú wá. kò sẹ́ni tó rántí. nígbà tẹ́yìn tẹ́ ẹ ọkùnrin ọ̀bà rántí bóòlù obìnrin ó ṣe rántí. àpẹẹrẹ kejì tí mo mú wá mi ò gbọ́. àwẹ̀ àwẹ̀ àgbà yípo well ìyẹn wà nínú ó wà nínú kùsùsíyà rẹ̀ ọ̀nà wà nínú kùsùsíyà rẹ̀ ànábì lè gba àwẹ̀ àgbà yípo awọ ò gbọ́dọ̀ gba àwẹ̀ àgbà yípo ṣùgbọ́n àpẹẹrẹ kejì tí mo mú wá ó ní wípé wọn ò gbọdọ̀ fẹ́ yàwó ànábì lẹ́yìn ikú rẹ̀ wọ́n lè fẹ́ ìyàwó tiwa lẹ́yìn ikú wa kódà ẹni tí ò tó wa nípò ẹni tí ò tó wa nímọ̀ ẹni tí ò tó wa lọ́jọ́ orí ẹni tí ò tó wa lówó ẹ́ tọ́ ọba ti kú tán bíyàwó rẹ bá ti parí opó kì í ṣe tiẹ̀ mọ́. kì í ṣe kí ni kì í ṣe tiẹ̀ mọ́ o ó ti fúrì láti fẹ́ ẹni tó bá fẹ́ fẹ́ nínú àwọn mùsùlùmí ṣùgbọ́n ní ti ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam wọn ò gbọ́dọ̀ dánwò èèwọ̀ ni fún wọn. tọ́ kùsùsíyà míì ni ọ̀rọ̀ àwẹ̀ àgbáyé fún kùsùsíyà míì wá ni mo tún wá kàn yìí nínú hadisi ni mo fi ní kí n rán wa létí wípé ohun tó jọmọ́ bẹ́ẹ̀ àti sọ́rí àti sọ́rí. arábìnrin wa ó ní inni wàháptú minafsi dájúdájú èmi ń fi ara mi tọrẹ fún ọ fi ṣe ń tọ́ bá wù ọ́ fi ṣe tó bá wù ọ́ ìtumọ̀ ẹ̀ ni pé mo yọ̀ǹda ara mi fún ọ láì ní gba kọ́bọ̀ ní sọ̀dáàkì kò fi mí ṣaya fi mí ṣaya láì ní gba kọ́bọ̀ ní sọ̀dáàkì lọ́wọ́ rẹ̀ ìtumọ̀ ẹ̀nu gbólóhùn tóbìnrin yìí sọ yìí ó jẹ́ kùsùsíyà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwo ò lẹ́tọ̀ọ́ obìnrin kankan ò lẹ́tọ̀ọ́ kó sọ pé mo yọ̀ǹda ara mi fún ọ gba sọ̀dáàkì rárá o ọ ni obìnrin ò gbọ́dọ̀ fi ọ free of sọdáàkì sọ ti bọ́ nìsín tẹ̀légbà tó sọ wípé ah, láti gbà ti fẹ́ ra wa kò lóun ó gba nǹkan kan so mo rí pé bóyá àdúrà tí mo ṣe ló gbà pé kọ́lọ́njẹ́ ń rí eléyìí tó bá rọjú fẹ́ so kò tiẹ̀ tún wá ó wá kù nípò rọjú ọ̀fẹ́ tó wá ní, kò sọ́fẹ̀ẹ́ ọgbọ́dọ̀ wá nǹkan kan fún un torúkọ rẹ̀ ọmọ jẹ́ kí ni sọ̀dáàkì anything ó lè jẹ́ owó ó lè jẹ́ aṣọ ó lè jẹ́ bàtà ó lè jẹ́ nǹkan ọrùn anything. tó ga sí pé ọjọ́ tọ́rọ̀ bá kàn án ọjọ́ tọ́rọ̀ bá kàn án ó lè sọ pé nǹkan báyìí ni mo fún ọ gẹ́gẹ́ bí sọ̀dáàkì rẹ nígbà tá a fẹ́ra wa. àmọ́ ní ti ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó lè fẹ́ obìnrin pẹ̀lú sọ̀dáàkì obìnrin náà sì lè mọ̀ọ́mọ̀ fi rẹ̀ ta ànábì lọ́rẹ sọ̀ǹgbọ́ ó lè fira rẹ̀ ta ànábì lọ́rẹ. fàkọ́mọ́ títọ̀ wíìlá obìnrin sọ bẹ́ẹ̀ tán ó wá dúró pẹ́ síwájú ànábì ti pọ́n ó dúró pẹ́ fàkọ́ọ́là rọ́jù lón ọkùnrin kan bá sọ̀rọ̀ nínú àwọn tó wà níkàlẹ̀ ó ní zawijniha in lam takun laka so yìgì ẹ̀ fún èmi bí wo ò bá bùkátà sí so yìgì rẹ̀ fún èmi àtúrọ̀ ó ti lóun ta ara àwọn lọ́rẹ fún ọ ok ó sì ti wà nípò ẹni tó lè ṣe whatever whatever ngbọ ìgbà tí kò ti di ọ̀rẹ́ rẹ ó ti di ọ̀rẹ́ ọmọ tẹ́ ń pè lọ́rẹ́ gift so ó ti di property rẹ nìyẹn ohun tó bá wù ọ́ ló lè ṣe so nínú tó bá nínú tó wù ọ́ tó lè ṣe náà ni pé o lè fi lọ́kọ ńgbòga sí pé ọ̀rẹ́ rẹ ni. zawujiniha ìlàmùtẹ́kùn lákàbíha hajà sóyigi rẹ̀ fún mi bí ìwọ kò bá ní bùkátà kankan sí i. ìwà máa gbọ́n tó bìí sí ọlọ́run sọ. kọ́ọ́lì halihin daka ṣe in tùsídìkù ha ṣé nǹkan kan ń bẹ lọ́wọ́ rẹ tí wàá fi ṣe sọ̀dá àkí rẹ̀ sórí pé kò sí ọ̀fẹ́ tọ́rọ̀ bá ti kan ọ̀rọ̀ ọ̀húnmọ̀ tó fẹ́ fẹ́ yàwó kò sọ́fẹ́. àlẹ́ ìdàkà mìín ṣe ìhìn ṣé nǹkan kankan wà lọ́dọ̀ rẹ tó tí ìwọ máa fi ṣe kíni tó fi ṣe sọ̀dá àkí rẹ̀ kọ́ọ́l arákùnrin sọ̀rọ̀ kí ló wí mọ indi ilá ìzárí èmi ò ní nǹkan kan bí mo ṣe ró moro yìí ilá ìzárí àfi aṣọ ìlọ́dì mi àfi kí ni aṣọ ọlọ́dì. kò sí nǹkan kan lé. aṣọ tó lọ́mọdì tó wọ jàlámíà lé ohun tó nílé tó ní lóko sọ ọ rí pé ò mọ̀ọ́re ẹni tó lóore jù ọ lọ arákùnrin lóore jù wá lọ lọ́dọ̀ Ọlọ́run torí pé sọ̀hábà ni. wo bí wọ́n ṣe ń pààrọ̀ aṣọ ọ̀tọ̀ lè tó ọ̀wọ̀ wá níjẹ̀jọ sí ààyè yìí bàbá ti ẹ̀rọ míì ọ̀tọ̀ ní ti jẹ́jọ́ àbí bẹ́ẹ̀ kọ́. ìwọ náà mọ̀ ń bi léèrè ọ̀tọ̀ ní tìjẹ́ ẹ̀dógún ọ̀gá rẹ̀ yìí agbádá lọ́wọ́ wà ní ìjẹjọ ọ̀tọ̀ ń ní gàlámì àlọ́wọ́ lónìí ọba tó dọjọ́ mẹ́jọ bóyá yóò tún kó o ẹrú sí nìyí o. tó náà lo ilé ayé yìí báwa náà ṣe lò yìí. tó ní kò sí kinní kan tayọ ìlọ́dì hùn. fàkọ́ọ́l anabi wa sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam anabi ní inni àtọ́yítà ha ìyáhù tọ́ ọ bá mọ̀ fún ní ìlọ́dì yìí tó o bá fún un jàlásà láìzára lákà ọkàn jókòó kò ní sílọ́dì níjókòó nídìí rẹ ọkàn wa wọ bùbá nìkan àbí ọwà free <laughs> ọkàn wọ gàlámíà nìkan kò ní sílọ́dì lára rẹ mọ́ a má fún un lọ́dì rẹ o fálítẹ́mìsì ṣe yí a lọ wá nǹkan kan wá nǹkan kan míì lọ́wọ́ wa. Ah, ńgbọ̀n bá wa aṣọ tó o ní náà nu ìlọ́dì náà ló ń dáàbò ra. sọ́rí àǹfààní ìlọ́dì lórí ṣòkòtò rèé àǹfààní ìlọ́dì lórí ṣòkòtò. kọkùnrin ọlọ́dì kì í ṣe àṣà burúkú o sọgbọ́dọ̀ mi yé ó ní wá síbi kó lọ́ọ̀dì wá o. kò pọn dandan kó o wọ ṣòkòtò ṣáàtì lọ́ọ̀dì ó ti yé ọ. sọrí àǹfààní ìlọ́ọ̀dì ọkùnrin ni pé ìlọ́ọ̀dì ó ṣeé lò gẹ́gẹ́ bí ṣòkòtò ó sì ṣeé lò gẹ́gẹ́ bí aṣọ ọ̀bùra tó bá dalẹ̀ sọmọ bẹ́ẹ̀ aṣọ ọlọ́dì ó ṣe é lò gẹ́gẹ́ bíi ṣòkòtò ó sì ṣe torí pé aṣọ tẹ́ máa fi lọ́ọ̀dì ńgbà náà aṣọ tó tó bora ni. so wọ́ọ́rọ́wọ́ lọ́kànra túndì lọ́ọ́ dàbò ara tó bá dalẹ̀ tó bá sì di láàárọ̀ ó ti ní bí wọ́n ṣe máa wé mádì àwọn Pakistan náà máa ṣe ó ṣe bí ṣòkòtò ni ó ṣe bí ṣòkòtò ni wọ́n wọ̀. tọ́ ọwá lóòrí nǹkan kankan àfi ìlọ́dì rẹ tọba wa fún kọ́ ọ wà jókòó kalẹ̀ ọ wà ní rí aṣọ lọ́dì fálítámísì ṣe a ọ̀wá wà nǹkan míì lọ. fàkọ́l mọ́ ájídù ṣe a ó lọ ó dé o ó ní mi ò rí nǹkan kan ó ní mi ò ṣe kí ni èmi ò rí nǹkan kan. fakọ́ọ̀l ànábì tó wá sọ fún pé ilitemis wá nǹkan lọ ọ ò lè fẹ́ yàwó láì fún ní sọ̀dá kì í wá nǹkan lọ wàláwó khataman mini hadidin kódà kó gá sí pé òrùka irin òrùka irin ló sọ pé mo fún ọ lóòka mo fi ṣe sọ̀dá àkí fún ọ lọ́gọ́ tí mo fẹ́ fi ọ wá lọ. eléyìí ni àwọn kan sì gbọ́ ẹ́ òun ni àwọn kan ṣe kí ni wọ́n sì gbọ́ wọ́n bá lọ wọ́n bá lọ dá òòka ìgbéyàwó sílẹ̀ ọ̀rọ̀ tá à ń kà á lọ yìí inú àdìsí tí inú àdìsí kan ṣoṣo. So -so tí ọ̀rọ̀ wá nǹkan lọ ìbáà jẹ́ òka onírin tó ti jẹ́ yọnu. kò sí òka ìgbéyàwó kò sí òrùka ìgbéyàwó. kí ni wọ́n bá débi òrùka sọ̀dáàkì. So sọdáàkì ni ọ bá débi òrùka àbọ̀ yé mọ́ ni sọdáàkì ni ọ bá débẹ̀ wá ń tó fi ṣe sọdáàkì fáyà rẹ lọ ó sì lóhun ò rí ànábì sọ fún un pé no matter what bó ti wù kí ó kéré mọ́ ọ gbọ́dọ̀ fún ìyàwó tó o fẹ́ fẹ́ ní nǹkan tá a ẹ ti wá mọ̀ wò ó arákùnrin fálàmù yejid kò tún rí òka ẹ wo degree of talika, ẹ wo bó ṣe tálíkà tó kò tún rí òrùka rin. àwọn aláìgbọ́rọ̀ yìí láàrin wa tá má ti ṣègbéyàwó wọ́n á lọ ra ríǹgì kan wọ́n ń pè ní ríǹgì márèjì wọ́n á máa fi sọ́wọ́ káàkiri wọ́n máa fi sọ́wọ́ káàkiri sẹ́nìkan bá ti àpàdé wọn pé sísà yóò ní òun mọ̀ sí lọ́kọ̀ yóò káwọ́ òun ni <laughs> ìranu ni o ìranu ni o kò sí. Si kò sí àṣà òrùka ìgbéyàwó ọ̀dọ̀ àwọn nàṣọ́ra nìyẹn wà ẹ lè lo àdíìsì yìí àdíìsì sọ̀dá àkí leléyìí àdíìsì kó o fún yàwó ẹ̀ ń sọ̀dá àkí òun ló bí wá nǹkan lọ ìbáà jẹ́ òrùka onírin. nígbà tí òtún wá rí òrùka onírin kọ́ ọ́ sọ wá parí bẹ́ẹ̀ pé ó dá àti ní kó wá nǹkan lọ òrí nǹkan kan yá fún ọ bẹ́ẹ̀ yá sí kínni yá fún ọ bẹ́ẹ̀ ọlọ́run náà ti rí i pé ò ní nǹkan kan ọ̀rọ̀ ìyàwó ò jẹ mọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìyàwó kò jẹ mọ́ bẹ́ẹ̀ fakọ́ọ́lì. àmọ́ aka lè kúrò á ní ṣe ọha nǹkan kan sórí nínú ọha nǹkan kan sórí nínú naam onye ni bẹ́ẹ̀ ni súrátù kadà wà súrátù kadà mo há sura báyìí. mọ̀hásúra báyìí lisuwarin samaha ó dákọ àwọn súra kan tọ́ha fakọ́l anábìwá sọ pé kọ́díza wájínà kàhá bìmáàmá aka mínà lùkùrọ̀ àn kọ́díza wájínà kàhá báyìí mo ti so yìgì obìnrin fún ọ pẹ̀lú sọ̀dáàkì kó o kọ́ ọ ní tí o mọ̀ nínú Quran ohun tó o mọ̀ ní Qurani ó ní mo fi ṣe sọ̀dáàkì lórí obìnrin tó fẹ́ fẹ́ yìí ọ wàá wá táìmù tó fi kọ́ ní àwọn súrà yẹn. ṣẹ́rí báwọn. àdìsí ń jẹ́ kó yé wa wípé anything yálà ohun tí ó wà concrete tá a lè gbámú báyìí pé ohun tó fún mi rèé ohun tó fún mi nìyí tàbí ohun tó wà abstract tí ò ṣeé gbámú ìmọ̀ kò ṣeé gbámú á kàn mọ̀ ni ok ó fi alukurani tó mọ̀ ó fi mọ̀ ó ìyàwó rẹ̀ ìyẹn ló sọ̀dáàkì rẹ̀ so tíwọ náà bá fẹ́ fẹ́yàwó tó ní nǹkan kan ju pé ọmọ kùránì lọ o lè fi mọ tí ìyàwó rẹ bá gbà pé kọ́ mi ń kùrà ní kó fi ṣe sọ̀dá kì í a jẹ́ pé ọ wà bó ṣe kọnu. Um, ẹ̀yin obìnrin ẹ jẹ́ kí n sáré ta yín lólogó ẹ jẹ́ n sáré ta ní ológó wọ́n fi tó mi létí ẹ má gbọ́ tí mo fẹ́ sọ yìí o kẹ́ ẹ lè mọ̀ pé àwọn obìnrin nígbà míì nígbà míì a máa ṣí wọn mọ́ ọmọ wẹrẹ kí láà máa ṣí obìnrin mọ́ ọmọ wẹrẹ. a máa sí àwọn obìnrin mọ́ ọmọ wẹrẹ nígbà míì ìdí ni wípé ṣé ẹ̀rọ ọmọ wẹrẹ tẹ́ ẹ bá kó wọn jọ síbì kan ẹ jókòó yín bẹ̀ yẹn o ẹ má rojọ́ o ẹ má pariwo o ẹ ní tí ìpẹ̀yìndà tí wọ́n ti múra wọn ní méjì méjì tí wọ́n ti múra wọn ní méjì méjì tí wọ́n ti bẹ̀rẹ̀ wóróbótó wọn. ṣùgbọ́n tí ọmọ wẹrẹ bá ń dàgbà ọpọlọ rẹ̀ náà máa dàgbà sí i. tí ọmọ wẹrẹ tó bá ń dàgbà ọpọlọ rẹ̀ náà máa ṣe kí ni yóò máa gbọ́n sí i. kàyééfì wá nípa àwọn obìnrin wọn ìgbọ́n sí ibi tí ọmọ kékeré tó ti jù wọn lọ́nu. ń farabalẹ̀ ń ọ̀rọ̀ sí i láàárọ̀ yìí ni. obìnrin ò yàtọ̀ wẹ́rẹ́ ọmọ wẹ́rẹ́ tó wá ju obìnrin lọ torí pé ọmọ wẹrẹ tí bá ń dàgbà sí i yóò mọ gbọ́n sí i ohun tá a rí pẹ̀lú àwọn obìnrin ni pé wọ́n ì gbọ́n sí i ẹ̀yin obìnrin tẹ́ bá máa gbọ́n sí i ẹ má bínú àwọn yòókù yín tí wọ́n ì gbọ́n sí i àwọn ni wọ́n kó ẹ̀rẹ̀ bá yín. ẹ dákun kí ló burú níbi pé ká fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ káfẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ tásì fi yín sí àyè àpọ́nlé kí ló burú mbẹ̀ káfẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ kásì fi yín sí àyè àpọ́nlé àmọ́ gbogbogbò àtàbá tí fi ń sáyè àpọ́nlé báyìí lẹ máa bọ́ àpọ́nlé yẹn lẹ̀ pé ẹ̀yin o ẹ̀ ìṣẹ̀nitẹ́ máa pọ́nlé ẹ̀ ìṣẹ̀nitẹ́ máa pọ́nlé gbogbo ayé ní gbọ́n tí mo ń sọ ìbáyìí ẹni tí ọ̀gbọ́n lónìí ọ̀gbọ́n lọ́la èé ti rí yín tẹ́ ẹ̀ fi fẹ́ fira yín sáàyè ọ̀wọ̀ wáyìí. wọ́n fi tó mi létí wípé obìnrin kan wá sí tàlímù rí ó sì wà níjẹ̀jọ́. Si ohun tó wá rí lára àwọn obìnrin tó wà ń bẹ̀ yẹn nǹkan tí ò dáa ni. nǹkan tí ò dáa ni òun wá ohun tí wọ́n pe bíbá ìfún ni pé tàlímù ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kìí ṣe alásàlátù kìí ṣe mákẹ́ẹ̀tì kìí ṣe ilé ẹjọ́. E àmọ́ ńgbà tí ó rí àwọn obìnrin wọ̀nyẹn ó wá rí wọn tí ń múra wọn ní méjì méjì mẹ́ta mẹ́ta tí wọ́n ń ru ẹjọ́ ní àsìkò tí à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn kan ń ru ẹjọ́ àwọn kan ń ta ọjà àwọn kan ń ru ẹjọ́ àwọn kan ń ṣe kiri àwọn kan ń ta ọjà. gbogbo eti tí ẹ wà mẹ́rin pátá ẹ̀ dé dúró. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ń pátá ẹ dìde dúró àtàgbàlagbà nú yín ni o àtẹ̀wé nú yín ni o ẹ dìde dúró n tí ń ṣe fún yín rí ń ṣe fún yín lónìí. kẹ ẹ wà lórí ìdùnnú báwọn ẹnìkankan jókòó ẹ bá jókòó kó kọjá sílé ọkọ jókòó kọjá sílé ọkọ à ń kọ́ yín lẹ́kọ̀ọ́ olówó iyebíye ẹ̀kọ́ tẹ́ bùkátà sínú ayé yín ẹ wá múra yín méjì méjì ẹ wá máa rojọ́ kí n sì wá mú pàṣẹ lọ́wọ́. tí ì bá ga sí pé wà ní láìpù ni ntí n bá ṣe fún yín lónìí ẹ bá rí gírẹ́tì ẹni tí ò wá rí ó wá for the first time ó sì rí àpẹẹrẹ burúkú lára yín ó rí àpẹẹrẹ burúkú ó sì rí lára yín ojú ó sì tì yín. sára àdúró bá ná gbogbo ẹtọ́ bá ti ń wọlé kọ́ máa jọ ẹ̀yìn lórí ìdúró. wọ́n tún bẹ̀rẹ̀ ẹjọ́ láàárọ̀ yìí. wọ́n ti wọ́n ti wọ́n ti fọ́ọ̀mù group wọ́n ti fọ́ọ̀mù group. ẹ̀kọ́ la ní ọwọ́ akọ́ tọba lò lẹ́kọ̀ọ́ kọ́ jókòó sílé ọkọ ẹ̀ náà. kẹjọ máa bá yí bẹ́ẹ̀. kẹjọ máa bá yí ńgbà tá a bá ń kọ́ yín lẹ́kọ̀ọ́ lásìkò ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá farabalẹ̀ kẹ́ ẹ tẹ́tí tádàwọ̀ bá dé àdánwò gbẹ̀yìn lọ obìnrin kan ni wọ́n sẹ́ǹdì fídíò ẹ̀ sí mi yìí ẹ jẹ́ ń wò ná kẹ́ ẹ wo àdánwò tó ṣẹlẹ̀ sí òun ibi tó sì ti máa ń bẹ̀rẹ̀ náà nì fífi obìnrin yẹn nìyí ẹ wo bó ṣe múra tó borí. ohun tó ń kílèmù ni pé òun ti di christian báyìí ohun tó ń kílèmù ni pé òun ti di kiriyó kí ló wá ṣe sábàbí tó fi di kírísítẹ́nì lẹ́yìn tó lóun jẹ́ mùsùlùmọ́ ó ní nítorí pé wọ́n pa Dèbórà ẹ wo bó ṣe sórí ibú ó ní nítorí pé wọ́n pa Dèbórà àwọn mùsùlùmí èsì ìranra wọn lọ́wọ́ wọ́n pa Deborah ló bá padà sínú Christianity ó wá lérò pé yóò jọ wá lójú kò mọ̀ pé kéèsì òun ti wà nínú Islam already kò mọ̀ pé kí ni kéèsì òun ṣe kí ó ti wà nínú Islam already àwa ti nímọ̀ kọjá ohun tó ṣẹlẹ̀ sí ọ yìí kò bá wa lójijì àmọ́ kí ìṣòro obìnrin yìí kò lẹ́kọ̀ọ́. ìṣòro ẹ̀ nìyẹn o kò ní ẹ̀kọ́ ẹ̀kọ́ wa ní kẹ́yìn wa kọ́ ẹ débi tẹ́ ti kẹ́kọ̀ọ́ ẹ wa ń rojọ́ wà rojọ́ ohun títí fún wákàtí mẹ́ta ẹ wà nírì kankan dìmú ọ̀sẹ̀ kìíní ẹ̀rí kankan gbámú ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta yóò dìdàkudà ni tádàwò bá dé bá lẹ́kọ̀ọ́ yóò bá a dáadáa yóò bá a dáadáa àmọ́ tádàwò bá dé báyìí tí ò lẹ́kọ̀ọ́ lára kí ni ó dì ìdàkudà lélẹ̀ ìdí yìí o ó lóun ṣe ìsìláàmù mọ́ nítorí pé wọ́n pa Deborah Deborah kú àwọn kan pa Deborah ó lóun ṣe ìsìláàmù mọ́. òun gbàgbé ni wípé nígbà tí ànábì sallallahu alaihi wasallam kú àwọn kan láwọn ò ṣe ìsìláàmù mọ́ kò parí bí nínú ikú ànábì nínú ikú dèbóra èwo ló hẹ́bì jù nínú méjèèjì. sànẹ́bì là ń sìn ni ṣé nítorí dèbóra ni wọ́n fi ń ṣe ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó fi ágá sí pé. Deborah kú ṣé wọn ṣe ń pààyàn ni ṣé wọn ṣe ń pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ni sáwọn ẹlẹ́sìn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń para wọn ni sáwọn kírísẹ̀ náà mọ pààyàn ni bí obìnrin kan àtọmọ mẹ́rin ni wọ́n pàdé Anambra Hariro ló kọ rẹ̀ Hariro ló kọ obìnrin tí wọ́n pa yẹn ọmọ rẹ kan ní jẹ́ Fatima. wọ́n pa àrírọ̀ tọmọtọmọ mẹ́rin o ò rí yùn ó tún lóyún nú oyún oṣù mẹ́sàn-án tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí ìwọ ò rí yùn kó o fi mọ̀ pé àwọn kìrìsìtẹ́nì gan wọ́n lóró nú wọ́n pa olóyún àti ọmọ mẹ́rin. o ò rí yẹn rù wọ́n wá pẹ ẹnìkan tí ò lóyún tí ò tí ì bímọ ọ̀wá ní ntòkù ọ̀kù ní pé kò wọ̀ná ẹ̀ kí ló ní ọmọ wọ̀ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní wọ́n káyàn lálejò náà wọ́n ní wọn ò pè é àfiwọ́ àfi kí wọ́n kọ̀ ọ̀kun bẹ́ẹ̀ náà lọkùnrin dìde kan náà tún bọ́ ọ̀ta ọkùnrin òun náà tún ṣe voice note ó tún ní bọ́bìnrin ẹ ṣe ṣe náà ni òun náà ṣe ẹ tẹ̀léra yín bẹẹ ẹ yín ẹ yín bẹẹ ẹ yín kò túrú kan lára ìsìláàmù. ohun tá a mọ̀ ni pé tọ́wọ́ ìyọ́lọ́ ń bá báyìí lọ́jọ́ àlè kìyàmọ̀ ẹ fẹ́ gbẹ̀sán lára ọlọ́run ẹ ẹ mọ̀ wọn ara yín tá ẹlẹ́yìn sẹ́yìn ẹ wá lẹ́ ẹ fẹ́ gbẹ̀sán lára ọlọ́run lára àlọ́hùn alábùkù gbáà nìyí àwa ni wọ́n ń bú ọ wọn ò ṣe ní bú ọ èè ṣe ni àpọ́nlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kí ló ń dúró ṣe Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀. Oh àmúpé ni ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmúpé ò yìí ṣe ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn nájú wá ni ó sì padà bí o ti ń bọ̀ ó padà síbi tó o ti ń bọ̀ nìyẹn ṣé sámà wá sì torí ẹ̀jà bọ́ tó ló ṣe sámù mọ́ ni ṣebí yàtọ̀ fẹ́ jẹ ló ń yún ọ lára àkọọ́lẹ̀ bú ló padà lé ọ lórí tánà ibi sọ wípé àwọn kan ti mọ sí àlìjẹ náà bọ̀ tó bá ku àsìkò díẹ̀ tí wọ́n kú láyé wọ́n sì u-turn kádàrá abú yóò lé wọn bá wọ́n sì ṣiṣẹ́ ná wọ́n sì wọ̀ ná. so ọ̀rọ̀ ẹ ti yanjú nu tíà but problem ni wípé nígbà tẹ́ ẹ̀ bá nímọ̀ nípa ẹ̀sìn nínú ẹni tí àpadàsá aburú ń wá ká tí ń wá ká tí ń pọ̀ sùn rẹ̀ níta ni ẹni tí ò ní mọ̀ nípa ẹ̀sìn ọkọ tí ń wá kó yín wá pé kẹ́ wá nípa ẹ̀sìn ẹ wá ń ṣe ẹ wá ń rojọ́ anyway ìyá wa kan ìyá wa kan láti UK uh, wọ́n ní but begging you sir <laughs> well ìyá dáadáa kan ti bá yín bẹ̀bẹ̀ ẹ jókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹni tí ò mọ̀ yín rí tí ò rí yín sójú ló bá yín bẹ̀bẹ̀ ń o. bí ìyá yìí ó ṣe jókòó ti prógrámù rẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí bí ó sì jókòó ti prógámù ẹ́ owó ló tún fi ń wò ó ẹ̀yin ń gbọ́ mi lọ́fẹ̀ẹ́ ń wò mí lọ́fẹ̀ẹ́. ọba tún wọ̀ jẹ́ kẹ́nìkan ọbọ̀ sọ̀rọ̀ kó dá lóhùn tó o ti gbọ́ jẹ́ kẹ́nìkan ọbọ̀ sọ̀rọ̀ kó dá lóhùn. ẹjẹ́ abẹ̀rù ọlọ́ọ̀nà o gbogbo nǹkan tá à ń ṣe yìí láti fi dènà àpadà sí aburú ni àpadà sí aburú ìmọ̀ wá olóríire káàkiri ni kò wọ lórí ibú káàkiri o ṣùgbọ́n olóríire ni mọ́ wá káàkiri. níwọ̀n ìgbà tí ẹ̀mí wo ọ̀bà tí ì bọ̀ tá a sì wà lórí dáadáa àpadà sí aburú ìmọ̀ wáyàn káàkiri ni yóò máa wá káàkiri ni ibikíbi tó bá ti lè àrẹ́sì ẹ̀ ni ó ti sọ pé òun fẹ́ àrẹ́sì ẹ̀ ìwọ ló ní jẹ́ kí àpadà sí aburú kọ́ àrẹ́sì rẹ pẹ̀lú àwọn ọ̀nà tá a máa ń gbà dènà rẹ̀ ọ̀kan pàtàkì nínú ẹ̀ ni wípé ó lẹ́kọ̀ọ́ pẹ̀lú Islam ó lẹ́kọ̀ọ́ tó yè kooro nǹkan ò ní dé bọ́ ọ kó wá bọ́ ọ lófìfo kó bọ́ ọ ní kó ti wá ba ẹ̀sìn jẹ́ mọ́ ọ lọ́wọ́ tán. kó o sì wá rẹ́ni sọ fún ọ ó ti bàjẹ́ ó ti bàjẹ́ náà nù tó o bá láǹfààní àti rì ní rẹ̀ ló kù. tó o bá ti wá sí ibùjókòó ẹ̀kọ́ so gbogbo ẹjọ́ kò so kò sọ̀rọ̀ so nǹkan míì kò sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀dáàkì là ń sọ ní ìsìn ta ni máa ń gba sọ̀dáàkì ta ni máa ń fóbi sọ̀dáàkì so ta ni ọ̀wá kàn tófì á sọ pé à ohun tí ẹ kúkú ń kọ́ wa lọ́wọ́ àwọn àfáà nìkan ló ní ìdí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. so àdìsí tá a kà tán yìí ó jẹ́ ká mọ̀ wípé no matter what no matter what o gbọ́dọ̀ san ohun tó ń pè ní sọ̀dáàkì yálà ohun tó fi san ó jẹ́ nǹkan tá a lè gbámú báyìí kọ́ńkírìtì àrígbámú tàbí yóò jẹ́ abstract àfòyémọ̀ o gbọ́dọ̀ lè sọ pé nǹkan báyìí ni mo fún ọ gẹ́gẹ́ bí sọ̀dáàkì. provided or on the condition of mutual agreements on the condition of kini mutual agreement. ẹni tó fẹ́ ẹni tó lọ ní kó gba nǹkan lọ́wọ́ rẹ̀ ọ gbọ́dọ̀ agree ìfẹnukò gbọ́dọ̀ wà lórí nǹkan tí ó fẹ́ gbà lọ́wọ́ rẹ torí pé sọdáàkì ó yàtọ̀ sí gift sórí gift gift ohun tó bá wù gífà ẹ ohun tó bá wù lọ́dọ̀ ara tiẹ̀ ni ó sọ pé òun ṣe kí ni pòun fún ọ. Sadaki is not a gift. It is based on mutual agreement. Ẹ̀yin méjèèjì torí pé nìsín làkà àdìsí tó sọ pé wá nǹkan fún un tó lóun ò rí nǹkan kan. Ìbáà jẹ́ òrùka onírin àwa lọ gbé ọkàn pé tọ́wá ti fẹ́ fẹ́ ọ lọ wá òrùka onírin. Ẹ̀ẹ́n bá gbà lọ́wọ́ rẹ ni kì í ṣe ẹ̀bùn tẹ́nìyẹn bá ṣe kí ni tó bá gbà lọ́wọ́ rẹ ni tàbí kọ́ wa sọ pé ẹnìkan tiẹ̀ fi kùránì ó fi fẹ́ yàwó ó fi kéwú kíkọ́. ó fi pé ó kọ́ yàwó ní súrà kan àwọn súrà kan nu kùránì ó fi ti sọ̀dá kí kí wọn náà wá ní ó tiẹ̀ báwọn ọba rẹ̀ tó fẹ́fẹ́ ló wá ní sísítà abstract sọdàkì máa fún yín o abstract sọdàkì yá ní kí ni jẹ́ abstract sọdàkì wá ní ohun sọdàkì àfòyímọ̀ tẹ́ ẹ̀ lè rí gbámú báyìí kí a ó ń dọ́gbọ́n pùfà rẹ̀ pé àfàlùnù o wọn kọ́kọ́ ń gbé jìnnà lọ. ọwọ́ ni màá kọ iṣẹ́ ẹ̀ á ti mọ kùránì ká màá wá kọ́ yín kùránì pẹ̀lú tajwid màá fi ṣe sọ̀dàkì fún yín tó bá tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni o tó bá ní owó ni òun nídìí tó ń bá wọlé rẹ tán máa kọ́ ń kúra ní sùn but owó lòun nídìí ní owó náà ló lọ wá wá fún un tó bá ní í fẹ́. ó ti yọ so there must be a mutual agreement lórí sọdá kì í kì í ṣe gift kì í ṣe gift kì í ṣẹ́bùn tọ́ hadith three five three ani Anas radiyallahu anhu qala ra'a an-nabiyyu sallallahu alayhi wa sallam. على عبد الرحمن ابن عوف أثر صفرا فقال مهيم أو مه قال تزوجت امرأة على وزن نواة من ذهب فقال بارك الله لك أولم ولو بشاة طب عن أنس رضي الله عنه أتدى أنس قال أصبحت رأى النبي صلى الله عليه وسلم على عبد الرحمن بن عوف أثر صفوة ànábì rí orí pa sufurọ̀ lọ́fíńdà kan ló ń jẹ́ sufurọ̀ lọ́fíńdà kan ló ń jẹ́ sufurọ̀ ó kọ mọ ọkọ̀ mọ́ àwọ̀ rẹ̀ lára ibi yellowish bí àwọ̀ olómi ọsàn lọ́fíńdà àwọ̀ aláwọ̀ olómi ọsàn yìí lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ ń bá ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ló gbajúmọ̀ pé máa ń lò ó. Ànábì wá rí orí pa lọ́fíńdà sùfúrọ̀ yìí ó wá ó ó ó ó smẹ́ẹ̀lì ẹ̀ látara tani o látara Abdulrahman ọmọ Auf. Ànábì wá sọ pé Mahyam àwọn Maha ó ní à kí ló ń ṣẹlẹ̀ sí ọ arákùnrin kí ló ń ṣẹlẹ̀ náà tàbí máa ànábì ní dúró náà dúró náà kí ló ń kí ló ń hápùn ẹ sọ fún wa kí ló ń ṣẹlẹ̀ à òun wọ́n lòun wọ́n ni lọ́ fi ń dà á tọkọ máa fi sára yìí là ń là ń gbóòórùn ẹ̀ lára rẹ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ kọ́l ó ní tazawatu imuratan ala wazini nawatin min zahabin ó ní mo fi sọ̀dáàkì tó tó ìwọ̀n nàwá sọ̀dáàkì tó tó ìwọ̀n nàwá tó wá jẹ́ wúrà. wúrà tí ó wọn nàwá òṣùwọ̀n kan ní jẹ́ nàwá nàwá jẹ́ òṣùwọ̀n kan nínú òṣùwọ̀n wúrà àti fàdákà tí ṣíṣẹ́ rẹ̀ sí owó díríàmì máa jẹ́ díríàmì márùn-ún díríàmì márùn-ún. Okay. dírà mi gan tí wọ́n ná ní tí wọ́n ná ní kuwẹ́ẹ̀tì nísìn dírà mi ná ń powó wọn one diriam ó lé ní ẹgbẹ̀rún kan wo náírà around five pounds ó ní one diriam sọ gbọ́dọ̀ àwọn five pounds sì rèé pounds kan. fáǹsì kan sì súnmọ́ one thousand so five thousand five thousand five thousand nù Hello? èló twenty five. Okay. Huh? Hello. nù? Twenty-five. kí ni ìṣòro rẹ̀ jẹ́. five pounds sì ní bíi five thousand plus ni so tó túmọ̀ sí pé five times five twenty five nù so twenty five thousand plus nígbà náà lọ́ọ̀nù o ó ní mo fẹ́ obìnrin kan ni. mo, mo fi góòdì tó wọn nà wá góòdì òṣùwọ̀n kan ní nà wá tí wọ́n sọ pé ó ṣe déédéé díríà mi márùn-ún ó ní mo fẹ́ yàwó tuntun ni ni ntọ́ fi ń tí lọ́fíńdà yìí fi ń já tantan lára rẹ̀ mi ò ṣe mistake pẹ̀lú pẹ̀lú ìwòye sí mi anyway baraka Allahu laka Allah ó fi àlùbáríkà sí fún ọ o aulim wàlà òbí ṣáàtìn ọ wá kó àwọn èèyàn lẹ́nu jọ ṣe wòlímọ̀ wàlà òbí ṣáàtìn kódà kó jẹ́ àgùntàn ló pa. kódà kó jẹ́ pé ó pa ẹran àgùntàn ọ̀wá ṣe àwẹ̀jẹwẹ̀mu rẹ̀ tọ́ àdìsì la yìí àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ká tẹ́tí gbọ́. nọmba one àdìsì ó jẹ́ kó yé wa wípé ó lẹ́tọ̀ọ́ ó dára tá a bá ṣègbéyàwó ká kó èèyàn lẹ́nu jọ ká kó èèyàn ní ẹnu jọ aulim ṣe wòlímọ̀ ibi tí kẹ́límọ̀ wòlímọ̀ ti jẹyọ rèé o kò jẹyọ fẹ́ni tó parí kùránì o ẹ̀yin àfáà ẹ̀yin àfọ̀nwòlímọ̀ aulim ó jẹyọ lórí ẹni tó ṣègbéyàwó kò jẹ yọrí lórí ẹni tó parí ẹ̀kọ́ ìdí nìyẹn táwọn àfáà kan fi dúró wípé ẹyẹ lokẹ́límọ̀ wòlíìmọ̀ fún pé ẹ parí ilé kéwú ìyàwó ni kẹ́ ẹ máa lò fún ẹ wá ọkọ míì nínú èdè lárúbáwá tẹ́ ẹ máa lò fún wọ́n bá lọ wọ́n sì dé ńgbà àwọn òde wọn làwọn ti rọkọ̀ míì ọkọ̀ wa ni wọ́n ní hafla wọ́n ní hafla ìdí nìyẹn tí àwọn ilé kéwù kan lónìí tí wọn ò fi lo kẹ́límà wòlímà mọ́ tí wọ́n fi ń lo kíni o kẹ́límà hafla. torí tẹ́ ẹ bá sọ pé wòlímà ni tẹ́ ní wòlímà bẹ́ẹ̀ ní àdìsí bí wòlímà ti jíjẹyọ rèé kì í sọ̀rọ̀ pé èèyàn kẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ yàwó ni. so afla tẹ́wá lọ mú wáyì àtakò inú ìdílé arúgbáwá ni ó wà á jẹ́ pé ẹ̀yin náà lẹ dá wòlímọ̀ lẹ̀ lẹ dá lẹ dá afla lẹ̀ lọ́dọ̀ ara yín wòlímọ̀ lànàbì mú wá ẹ̀yin lẹ dá afla lẹ̀ so tá a bá pe afla lè kéwú níbi díà sótìrí. torí pé àgàyọ̀pá. So, nítorí pé yìí kan lẹ lọ dá the World afla ẹ̀yin lẹ dá a lẹ̀ tó bá gásí pé wòlíìmọ̀ ni ọ̀wọ́ bíi tànàbì ti sọ pé ṣe wòlíìmọ̀ lórí ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ gbéyàwó ni ọ̀rọ̀ gbéyàwó ni so afla ni ẹ máa pe ìparí ẹ̀kọ́ yín afla ni ẹ máa pè tàbá ní ká lọ pẹ̀lú rẹ́gísítà pé ká fi orúkọ ìpérí ká fi pe nǹkan ẹni tó ṣègbéyàwó tó ṣe ayẹyẹ rẹ̀ wòlímọ̀ ni ẹni tó parí ẹ̀kọ́ tó ṣayẹyẹ rẹ̀ hafla ni. àmọ́ wọ́n la wòlímọ̀ bọ ọkọ ìyàwó lọ́rùn wọn ò la áfúlà bọ akẹ́kọ̀ọ́ lọ́rùn ó ti yọ. ìlàbọni lọ́rùn ló mú kànáíbì sọ pé aolim ṣe wòlímà ṣe wòlímà nígbà ó sì sì já sí pé ẹ̀yin lẹ lọ mú the word afla wá nínú Arabic language èyí ṣe tẹ́ fi wá làábọ̀ wá lọ́rùn èyí sànàbí wa ẹ kì í ṣe ànábì wa. bó tilẹ̀ jẹ́ pé inú ẹni kì í dùn ká pa á mára inú ẹni kì í dùn ká pa á mára ẹni bó sì túnlẹ̀ tún jẹ́ pé kò sí oore tọ́lọ̀ ń ṣe fẹ́dà tí ò lè fi kíkó èèyàn lẹ́nu jọ kó fi ṣe ìdúpẹ́ fọ́lọ́hun tá a bá ro méjèèjì yẹn pọ̀ pé inú ẹni kì í ṣe kíni kì í dùn kápá mọ́ra tá a sì tún rò pọ̀ mọ́ pé kò sí oore náà tọ́lọ́ ń ṣe fún ọ kódà o lè ra ánsẹ̀tì tanná sọ́bẹ̀ àbí kílẹ̀ ń pè tanná náà ni kó o sì dé mọ́sáàsì láàárọ̀ kò ní alihamdulilayi ọlọ́run jogún ansẹ̀tì tọ́násẹ́bẹ̀ fún mi ẹ máa bá ń fáwọn èèyàn ní mínírààsì kọ̀ọ̀kan lọ. àti egg buns kò sábúrú níbẹ̀ ìwọ fúnra rẹ ẹ jẹ́ ká gbà ní iye dáadáa o kó <clears throat> o lè mọ sáǹdì tèmi lórí ọ̀rọ̀ afla ṣe ń tẹ́ ẹ. kó o lè mọ mọ́kìfù tèmi àti tí mo gbọ́ yé lórí ọ̀rọ̀ hafla inú ẹni kì í dùn kápámọ́ra kò sì sí oore tó kéré jùlọ tọ́nà ń ṣe fún wa tá a lè fi ká ṣe sọ́dá kọ̀ lórí ẹ̀ ká fi dúpẹ́ fọlọ́run. so bọ́ ọ bá ra ansẹ̀ títọ́ náà sọ́bẹ̀ o lè ra mínírààsì fún igba èèyàn pé ẹ̀yin èèyàn ẹ máa mú mínírààsì lọ ẹ máa jẹ gbọ̀nsì lọ ẹ máa jẹ meat pie lọ kí ló ṣẹlẹ̀ ọlọ́run ṣoore fún mi ni mo ra ansẹ̀ títọ́ náà sọ́bẹ̀ kò tako ẹ̀sìn wa ṣùgbọ́n kì í ṣe àwa láàlàbọ̀ ọlọ́run pé àhà adúró orin tọ́lọ́ ń wá ṣe fún ọ yìí àhà tó ra iPhone àbí kí lẹ́ ń fóònù iPhone eleven àbí kí lẹ́ ń pè thirteen ni <laughs> àwọn èèyàn mọ̀ wò mí lágbàáyé pé àbá yìí ò kọ̀dá nǹkan kan mọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ń tá a dá mà sí mọ́ ń tá a dá mà. ọlọ́run lè ṣe oore ńlá fún ọ kó o kó àwọn èèyàn lẹ́nu jọ lórí ẹ̀ bá a láì ẹ̀sìn wọn ò takò ọkọ́lé ni o lè pe àwọn èèyàn ẹ̀jẹ̀ ń sí mi lọ́rùn ọlọ́run sọ̀rọ̀ ó ṣe oore ilé fún mi ọ̀rọ̀ amọ́tò ni o lè o lè pa àwọn èèyàn jọ kí wọ́n jẹ́ sí ọlọ́run anything nínú oore oore kan náà ni oore pé ọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọ parí ẹ̀kọ́ oore kan náà ló náà ó lè ó lè ó lè ṣe ìkónilẹ́nujọ àwẹ̀jẹwẹ̀ mú fún un tó gbọ́dọ̀ mi yé ó lè ṣe fún un ṣùgbọ́n ìbéèrè ni pé àṣẹ kó o ṣe yẹn ọ̀dọ̀ ta ló ti máa wá. ọ̀dọ̀ ẹni tọ́rọ̀ kàn ni o ọ̀dọ̀ ẹni tọ́rọ̀ o mo tèmi nìyẹn o o lè sọ fún mi kí n sọ fún ọ pé ọ lọ gbóúnjẹ o ọ lọ ọ lọ ra ẹran o ìwọ lọ́lọ́run sọ oore fún ewo tèmi ti ń sọ fún ọ pé. ọgbọdọ si ṣe nǹkan báyìí lórí bóyá orí tọ́lọ́ ń ṣe fún ọ yẹn bóyá on credit ni sáàmà torí ẹni tó ra ọkọ̀ àwìn ẹni tó ra ọkọ̀ àwìn sẹ́ẹ́. tọ́ra ní sá díẹ̀díẹ̀ oore náà nìyí. ẹni tí wọ́n fún ní nǹkan tí kìí ṣe pé ọwọ́ ara rẹ̀ ló ti rà á oore náà ni ẹni tó ga sí pé ọgbàwìn sìmẹ́ǹtì ọgbàwìn páànù ọgbàwìn búlọ́ọ̀kù ló fi sáré parí ilé rẹ̀ tó sì kó lọ oore náà ni ọgọ́ tí ń kó lọ ó lè má tí ó jẹ́ lè ẹrù kínní dáadáa ẹrù dáadáa ẹ má la nǹkan tí èsì tiwa ẹ má là bọ̀ wá lọ́rùn là ń sọ fún yín ẹ fi ẹ̀ ń tọ́lọ̀ ń ṣoore fún un lẹ̀. ó free láti bọ́ àwọn èèyàn ẹ mọ́ làbọ̀ lọ́rùn tó bá parí ilé kéwú ilé kéwú yín ẹ fi í lẹ̀ tó bá fẹ́ bọ́ àwọn èèyàn pò ń parí ilé kéwú lọ́dọ̀ ara rẹ̀ ẹ lọ sí. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onílé kéwú tẹ́yìn náà bá wá rí i pé ọlọ́run ṣoore fún yín pé ẹ bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn torí igun méjì lọ́lọ́ sóore fún bẹ́ẹ̀ igun méjì lọ́lọ́ sóore fún akẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ ọjọ́ oore fún ilé ẹ̀kọ́ tó kọ́ wọn àbólùkọ́ tó kọ́ wọn oore náà rìn wípé akọ yín àṣírí yín kọ́ ọlọ́run àmọ́ lóore o orí tiyín náà lè wú orí wọn lè ṣe kíni ó lè wù torí yín bá wá wú yóò wù síbo àpò yín ni o orí tèmi ò léwu sí àpò alákùnà o nǹkan pé orí mi wú kọ́ wá gá sí pé àpò rẹ lórí mi ó wù sí ẹ́ ó tako làákàyè Saudi Arabia tẹ̀ ń lọ kẹ́ ti ń lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wálé orí wọn máa ń wú tí wọ́n bá kọ yín tán fúnra wọn òní wọn máa ń gbé ètò afla wọn kalẹ̀ fúnra wọn ni wọ́n gbé kalẹ̀ pé a akọyin ẹ wá láti ọ̀nà jíjìn káàkiri àgbáńlá ayé ẹ sì wá akẹ́kọ̀ọ́ ìyanjú orí wa wú a fẹ́ dúpẹ́ ilé ẹ̀kọ́ ni ó gbé ètò ìnáwó yẹn kalẹ̀ ń tà ń sọ fún yín nìyẹn. àmọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ nǹkan míì lẹ́ ń ṣe torí pé kì í ṣe àníyàn pé ẹ fẹ́ dúpẹ́ mọ́ àníyàn ti àníyàn ti ó ti go wrong àníyàn ti change ó ti di pé a fẹ́ gba owó a fẹ́ fi kínní gba owó. ó yàtọ̀ síra wọn o a fẹ́ dúpẹ́ fọlọ́hún lórí oore tó ṣe fún wa ó yàtọ̀ sí pé a fẹ́ fi kinní a fẹ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. wàyí náà mọ́lẹ́ àmọ́lẹ́bì nìyàtì àníyàn la sì máa fi ṣiṣẹ́ nítòjẹ́ kọ́rọ̀ yín orí bó ṣe rí nù o ó ti yẹ ọ. so a ò lè Walau bí ṣáàtìn ṣe wòlímà ìbáàjẹ́ pẹ̀lú ẹran àgùntàn kan ọba sì lè pa ràkúnmí náà déédéé náà ni ọba lè pa mìsonso déédéé náà ni ọkọ ìyàwó ni wọ́n sọ bẹ́ẹ̀ fún kì í ṣe ẹni tó sọ kí àlùkùránì kí yẹn jẹ́ kókó àkọ́kọ́. kókó ẹlẹ́ẹ̀kejì yára di pé kókó alákọ̀ọ́kọ́ yẹn ọkàn àwọn àfa gbàngbàngbàn ọkàn àwọn àfa gbàngbàngbàn ni kókó ẹlẹ́ẹ̀kejì náà tún kàn yín o yọ kàn yín. ta ni jẹ́ abdulrahman ọmọ auf nínú àwọn sọ̀hábà radiyallahu anhu abdulrahman ọmọ auf. ọ̀kan nínú àwọn tó súnmọ́ ànábì dáadáa ni abdulrahman amaufu ọ̀kan nínú àwọn mẹ́wàá tí wọ́n kọ́kọ́ gba èrò òdùnnú pé ẹ má wọ̀rí àlìjánà nìkan gùn yín òun ni arákùnrin. nínú nǹkan tá abdulrahman amaufu sì tó dìmú nínú ẹ̀sìn tó fi gba star lẹ́yìn pé gbọ́ ọlọ́run bá gbọ́ ó gbòbìṣẹ́ gbọ́ ó ń ṣe ó ń kírun ọ̀ranyàn rẹ̀ ó ní pé abrahamu ọmọ ọ̀fì ó jẹ́ ọ̀kan nínú àwọn olówó lásìkò àwọn sọ̀hábà ó jẹ́ ọ̀kan nínú àwọn olówó olówó tí ò yahun ṣẹ́sìn takọ̀ọ́lẹ̀ máa sọ pé iye nǹkan báyìí ló fi í lẹ̀ iye nǹkan báyìí ló fi ilẹ̀ fún fíṣẹ̀bílì láì. definitely tá a bá wò dáadáa irú ẹni yìí tó bá já sí pé ó di dandan káàfà ó wà tàbí káàfà rẹ ó wà níbi ìgbéyàwó rẹ irú ẹni yìí kọ́ ni máa ń ṣègbéyàwó tó ga sí pé lọ́fíńdà nànẹ́bí ò fi wá mọ̀ òórùn lọ́fíńdà ni ó fi wá mọ̀ sọ̀ǹgbọ́miyé tọ́ba ga sí pé nínú ìsìláàmù o olówó tọ́ba súnmọ́ àfáà tàbí akẹ́kọ̀ọ́ tó súnmọ́ àfáà tàbí jẹ̀mọ́ àfáà kan ó di dandan kí àfáà yẹn kó wà níjókòó níbi ìgbéyàwó tọkànnú àwọn èèyàn rẹ̀ bá ń ṣe ta tún ni ànábì ọba tó wà níbi ìjókòó gbéyàwó rẹ̀ bí ó ṣe irú abdulrahman ibn auf kò wá sí ń bẹ̀ yìgì síso ó sọ àbí òso yìgì so kò sí ń bẹ̀. ànábì kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìgbéyàwó ni kì í lọ síbi ìgbéyàwó ẹ̀yin àfáà ẹ yé lọ bí ìgbéyàwó mọ́ mò ń ké kò sẹ́ni tẹ́ ẹ fi jọ́ o kò sẹ́ni tẹ́ ẹ fi jọ́ ẹ lọ mọ́ bá wọn so yìgì mọ́ wọ́n tó yìgì wọn so fún ara wọn wọ́n tó so fún ara wọn so tó bá gbọ́ pé mi lọ bí oyin igi nkankan ó ń súná ọmọ ànábì lèmi fi jọ èmi ọmọ ẹni tẹ́yìn fi jọ ti yín ẹni tẹ́yìn fi jọ èmi ò tí ì mọ̀ o kẹ́ ẹ wá gbajúmọ̀ gbáà tó ga sí pé ẹ̀yin ni wọ́n máa retí níbi ìjókòó yìí ẹ̀yin ni wọ́n máa retí níbi ìjókòó súná ọmọ ànábì ò lọ ọbẹ̀ rí ṣé wọ́n fẹ́ so yìgì o ṣé wọ́n fẹ́ so yìgì wọ́n fẹ́ ṣe súná ọmọ kódà kò jẹ́ mọ́rọ̀tán wáhídà mọ́rọ̀tán wáhídà kò lọ rí. àwọn sàbẹ́ sì ń fẹ́yàwó wọ́n sì ń bímọ níbo lẹ kí àwo lẹ́yìn àáfàá tí wá wá kà tẹ́ ẹ wá gbajúmọ̀ tẹ́ ẹ wá di regular customer níbi ó ń yàwó àti níbi ọlọ́mọ èyí tí ẹ tún wá pera ẹ ló ń súnà ẹ wá ń ẹ wá ń modify rẹ̀ ẹ wá ń dọ́gbọ́n sí i ẹ wá dọ́gbọ́n ẹ dọ́gbọ́n dá wáàsí kan lẹ̀ níjókòó gbéyàwó tá a ràn yín gbogbo tẹ̀ ń ṣeun tá a ràn yín ṣẹ́ rẹ̀ tá a lẹ fi jọ ọ. ṣé bẹ́ẹ̀ fẹ́ sí ànábì ni ànábì ló jókòó lé rẹ̀ yìí tá abdulrahman lọ ṣègbéyàwó jẹ́jẹ́ rẹ̀ òórùn lọ́fíńdà ló gbọ́ lára abdulrahman tó fi mọ̀ kó ẹ̀yin àáfàá mójú lọ ọbẹ̀ ní a kò dá o ṣé nítorí owó yìí náà ṣé nítorí owó yìí náà kò dá o èmi sọ fún yín o kò dá o kò dá o kò dá èmi náà lọ rí nígbà tí ò tí ì yé wa mo lọ rí àmọ́ ńgbà mọ́ á ka àdíìsì yìí nínú tírà. tí ìwà rí àdìsí míì tó sọ pàǹdẹ́bì lọ bẹ̀rì à ń bá wò pé bóun tèmi tí àmọ́ káàkiri ó ń ẹgbẹ́ afẹ́fẹ́ yàwò àmọ́ ní kí n wá wá bọ́ ọlọ́mọ ní mọ́ fọmọ ẹ̀ lọ́kọ̀ kì í sáfà láàfà ọlọ́mọ nígbà wọn fún nǹkan mọ̀ kì í bẹ̀ ọ̀nà ọ̀fun ní mà jẹ́ ká máa bá wọn àfáà kí wọ́n máa jókòó ń bi oníyàwó pẹ̀lú láwàní àti agbádá kí wọ́n á kó àwọn káfúmáàfù kí wọ́n sọ wọ́n di bọ́dígaàdì ń bẹ́ẹ̀ pé kábúrò ẹ̀ máa máa dábẹ̀rù mọ̀tàrà yín jẹ́. èmi ó jókòó lé ní mọ̀ yín lórí social media pé ah bàbá wa ẹ̀yin náà tún lọ ọbẹ̀ tá a lẹ fi jọ àfa wa ẹ̀yin náà tún lọ ọbẹ̀ níbi táyé lagúdé yìí tá a ti ka hadith abdulrahman ọmọ alf olówó ni olówó ni abdulrahman ọmọ alf wọn ò lè ka márùn àwọn sàbẹ́ tó lówó lọ́wọ́ kẹ́ mọ́ ti ka abubakar tí ka umaru tí ó ka Usman tí ó ka Ali Abdulrahman ọmọ áwọ̀fì ní karùn-ún kírú big man báyẹn big man kó ṣègbéyàwó ah. mo mọ̀ kó tó pé yìí bá ní tẹ́ sọ fún ọ nù pé à ah, èsọmọ èsọmọ gidi èsọmọ gidi èsọmọ kí o gidi tí n tí kú ẹlẹ́mìí wá ń gbà ṣe èmi ṣe ọwọ́ lọ fẹ́yàwó kí ni tiẹ̀ ń bẹ̀ àfà just tell me kí ni tiẹ̀ ń bẹ̀ mo ṣe àlàyé yìí náà nínú ìwé àṣúná wàlìbìdìá unfortunately àwa tá à ń pera wa ló ń ṣúná lù yìí ọlọ́run má jẹ́ kí owó báyé wa jẹ́ ni owó yìí ní tí ó dálẹ̀ agbára rẹ̀ ò mọ̀ ní ká tó tọ́ bá dojú àlìkì àmọ̀ tán máa ń bi àfáà léèrè pé kí ló wádé jọ ń súná ọmọ kí ló wì ó lò wo ló wádé bẹ̀ <laughs> kí ló wádé bí ìgbéyàwó ah. ẹ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí wọ́n ó ṣe ṣègbéyàwó sọgbọ́dọ̀ mi yé ẹ̀kọ́ làwọn èèyàn nídìí kọ́ ẹ̀kọ́ ń mọ̀ lẹ́kọ̀ọ́ pé nínú islam o pàṣẹ mọ́ sí gbéyàwó rẹ̀. ìjókòó tí wọ́n lọ gbọ́dọ̀ wáyé níbi ìgbéyàwó ìjókòó yẹn láàrin ẹni tó fẹ́ di ọkọ àti bàbá tó ní ọmọ tó fẹ́ fi lọ́kọ tó lè bẹ̀ lórí bàbá ìyàwó àbẹ̀ntọ́ bá tún kàn òkè okay. náà fi ń pè ní wàlíyù lè mọ́ríyá wọn èyí sábà pè ní bàbá ìyàwó torí pé kìí ṣe bàbá ìyàwó nìkan ló ẹ̀ǹtàìtù sí kọfọmọlọkọ but òun ni nọ́mbà one òun ni nọ́mbà kíni nọ́mbà one nọ́mbà two wà nọ́mbà three wà nọ́mbà four wà nọ́mbà five wà tó dé tó tó fi dórí nọ́mbà láàsì kò sáà fáà ń bẹ́ẹ̀ wọn ò kà fáà mọ́. àáfàá tóun náà bá jẹ́ bàbá ọmọ lọ́dọ̀ ara rẹ̀ ó lè fọmọ tiẹ̀ náà lọ́kọ everybody ló lè wà nípò wàlíyù lìmọ́ríà sẹ́ǹgbọ́. so Islam sọ pé ọkọ wàlíyù lìmọ́ríà àtẹlẹ́rìí méjì kẹ́ẹ̀fọ́ ọmọ lọ́kọ. wọn ò ní kẹ́ ẹ pọ̀pọ̀ kókó ẹ jókòó ń palọ̀ ẹ jókòó níbo ẹ mọ́ gba tẹ́ǹtì mọ́ iná apani lórí pé ẹ fẹ́ fọmọ lọ́kọ iná apani ẹ ní ìdíkẹ́ gba tẹ́ǹtì ẹ ti jókòó ń palọ̀ ẹ ti jókòó mọ́sálásí. Ah. mo tọrọ ọmọ lọ́rùn àbúmùjìbù ó sì lóun fún mi mo sì wẹ́lẹ́rìí méjì wọ́n jẹ́rìí sí i ìsì máa mú ìyàwó lọlé ilé mi ní ti lọ ta tẹ́ǹtì tí n bá ní kápá àti ṣe áúlímù wà láòbì ṣáàtìn tí n bá sì lágbára ṣáàtìn tẹ́ pé mínírààsì àti mitbai ànẹ́bì náà fẹ́yàwó tí ò pa ṣáàtì a padà kánú sọ ìgbò rí tí ò pa ṣáàtì lọ́gá sí pé mitbai mitbai ò ní wọ́n jẹ́ ń bẹ́ẹ̀ torí ayé meat ti pẹ́ kìí sóyìnbó ló dá meat pie lẹ́wọ̀ àwọn sàábé wọ́n máa jẹ meat pie wọ́n máa jẹ meat pie so ẹ dákun torí ọlọ́run ẹ̀yin àfa ẹ má lọ lóṣù náà ọmọ má torí ọlọ́run ni mo bẹ̀ ni o ẹ má lọ lóńyàwó mọ́ o mo bẹ̀ ni o. ètò ẹ ti lọ sẹ́yìn ẹ tọrọ àforíjì lórí rẹ̀ ẹ jókòó lé yín tọkọ ìyàwó bá wá pa ràkúnmí lórí gbogbo kò sábúrú ń bi kó pè yín pé kẹ́ jẹ oúnjẹ wòlímọ̀ ìjókòó ọ̀tọ̀ ìjókòó ọ̀tọ̀ kò jọra wọn o ìjókòó wọ́n ṣe ní ọ̀dọ̀ wàlíyù lìmọ́ríà ẹni tó fẹ́ fọmọ ìjókòó wàlímà wọ́n ṣe ní ọ̀dọ̀ ọkọ ìyàwó àpẹẹrẹ rẹ̀ rèé ra lọ́dọ̀ dílà wà nílé ra tani dílà wọ́n ẹ wẹ mọ́tò lọ́dọ̀ dílà ìwà àgọ̀ ní ọlọ́bọ mọ́tò fẹ́ ra mọ́tò lọ́dọ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ lọ fi ata tẹ́ǹtì sí ta lórí tó dọ́rú ẹ̀wù rí ta lórí tó dọ́rú ẹ̀wù rí wàláì islam mọ̀ rọrùn pọ̀ o ó mọ̀ dáa pọ̀ o àdínì yusuru ìrọ̀rùn mọ̀lẹ́sì bá dé yìí ẹ́ ìrọ̀rùn ni so ìdí nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣègbéyàwó láàrin wa tó ò rí mi ń bẹ̀ kò kàn mí ni o tó bá kàn mí ń wà o ṣe súná ọmọ ò rí mi ń bẹ̀ kò kàn mí ni o tí n bá gbọ́ pàdé bíi máa ń lọ èmi náà mọ̀ tọ́jú léka ń mọ̀ tọ́jú léka ń mọ̀ tọ́jú léyìn ká yín tiẹ̀ mọ béèrè ni pé ọjọ́ wo ló fẹ́ fẹ́yàwó yín ti mọ ọkọ déètì sínú dáyárì mi lẹ̀ yín ti mọ béèrè lọ́wọ́ ẹ pé síyàwó ẹ ti lóyún oṣù kelò ló wà yìí <laughs> oṣù kelò ló wà yìí ìmọ̀ bọ̀ sílẹ̀. so bọ́ọ̀ bá rántí pé mi mi gan mọ̀ rán létí pé mọ́fẹ̀tọ́ mi dùn míì. èmi ló yẹ kí n jókòó ń bẹ̀ rárá ibi tí jókòó mi wà rí ibi tí jókòó mi wà nìyí. n lè jẹ́ kí owó kọ́ hàn mí léèmọ̀ owó. so nǹkan kókó méjì yẹn dákun ẹ jẹ́ ká ronú sí o ìjà ronú sí i ẹni tí ọba tí mọ bí wọn ṣe máa ń fẹ́yàwó nínú ìsìláàmù kó kó mọnú kó béèrè fásí àlọ aládìkiri inkuntum làtà àlàmúnú tó ọba mọ bí wọn ṣe máa ń fẹ́yàwó béèrè lọ́wọ́ àfa rẹ kó sọ fún ọ pé bí wọn ṣe máa ń fẹ́yàwó rí bí wọn ṣe máa ń fẹ́yàwó léyìí. okay. ìyẹn wàá túmọ̀ sí pé tí àwọn ẹ̀ bá bímọ kò mọ̀ sọ fún àáfà rẹ̀ pé ọlọ́run fi yín lọ́mọ o tàbí tó bá ṣègbéyàwó o lè sọ fún un ó bá sọ fún un yóò sì ṣàdúrà fún ọ yóò ṣàdúrà fún ọmọ tuntun bó jẹ́ ìyàwó náà ni yóò ṣàdúrà fún ìyàwó kò jù bá ń lọ. tọ́ọ̀ ọ̀rọ̀ nípa sàdáàkì níwọ̀nba sí tó wà nínú tírà umudatul ahkam la gbọ́ yẹn o. màá tètè parí ìdánilẹ́kọ̀ọ́ lónìí. ìyá ẹnìkan kú wọ́n ń pe ọ̀kan nú àwọn ọ̀rẹ́ mi tó sì jẹ́ ara tàlímù yìí. kó tó di pé ọ̀nà ẹ̀ jìn Abu Qayyuma tá a ti rántí ẹni tí mo sọ ohun Abu Qayyuma ara ìwòrò odò ìyá wọn wọ́n ṣíwọ́ ọṣẹ́ ní alẹ́ mọ́júmọ́ so wọ́n wá jìrẹ̀ bẹ́ẹ̀ pé kí n wá bá wọn kírun sí wọn lára. a sì ti rí kà nínú hadísì pé wọ́n máa ń pe ànábì náà pé kó wá kírun sí òkú mùsùlùmí lára ok ààrẹ rí ìyún ìyẹn ìyẹn sì gbowó ń bẹ ẹ̀san kí rọ́ọ̀tù nìyẹn máa gbà ń bẹ ó ti yé so ìyẹn lèmi sábà máa lọ ń tèmi. ò nípa bẹ́ẹ̀ Oh. ìdánilẹ́kọ̀ọ́ wa láàárọ̀ yìí kò ní í gùn kò ní gùn mi ò bá sọ̀jẹ́sì pé ká dá dúró báyìí ká dá dúró báyìí ẹ̀kọ́ nípa ìkọ̀sílẹ̀ tọ́ ọ bá mọ bíyàn ṣe máa fẹ́yàwó kọ́ ọ bíyàn ṣe máa kọ́yàwó sílẹ̀ náà o torí àyíbá àmọ́ àyíbá àmọ́ àyíbàámà bí ìkọ̀sílẹ̀ bá fẹ́ wáyé tí ó fi lè mọ ọ̀nà tí sẹ̀ríà gbà sọ pé tá a bá fẹ́ kọ̀yàwó ọ̀nà tí ká gbà rèé ok. so káfẹ́ kan wá kà lódìdí tán ní ọjọ́ mẹ́jọ insha allah ah àdéhìsì bẹ̀ gan kọ́ wọ́n rẹ̀ pé méjì ni ó wà mí báyìí sáàdìsì méjì náà ni ok atolak tíra ìkọ̀sílẹ̀ adisiri five four ani abdullahi ibùnà umar rọ́díyàlọ́hu anihuma annahu tọ́lákọ̀ ìmúratáhù wàyà háhìdùn vazakara umar lè rasulillahi sallallahu alayhi wa sallam fatagayalọ fi rasulillahi sallallahu alayhi wa sallam fatagayalọ fihi. رسول الله صلى الله عليه وسلم ثم قال ليراجعها ثم يمسكها حتى تتهور ثم تحيد فتتهور فإن بدا له أن يطلقها fáliyùtọ́ líkíhá tọ́hìrọ́ kọ́bùlà àyàmọ́ sàhá fàtílíkàlì ìdá kàmá àmàrà Allahu azza wa jalla wàfi láfíìn múrìhù fáliyùrọ̀ jìrìhà hatata hido haido tanu ukuro mustaqibala tan siwa haidotiha alati tọlákọha fíyà. kíkọ̀yàwó sílẹ̀ bó sì já sí pé fífẹ́yàwó ó ní ìlànà tí òfin gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ni kíkọ ìyàwó sílẹ̀ náà ní òfin tó ń tẹ̀lé tó o bá fẹ́yàwó láì tẹ̀lé òfin ẹ̀ ìyàwó ìgbéyàwó rẹ yóò láàyè bẹ́ẹ̀ náà ni tó o bá kọ ìyàwó sílẹ̀ láì tẹ̀lófin rẹ̀ ìkọ̀yàwó rẹ̀ sílẹ̀ yóò di ohun tí wà lẹ́sẹ̀ lọ́rùn. ọ̀kan pàtàkì nínú òfin tó de ìkọ̀yàwó sílẹ̀ ó ní àlìídà àlìídà àkókò wo gan-an ni ó yẹ kó o kọ̀yàwó sílẹ̀ nítorí wípé kì í ṣe gbogbo àkókò lọkùnrin lè yanu kó sọ pé àǹtí tọ́ọ̀lìkì mo ti kọ̀ ọ́ sílẹ̀ rárá o kì í ṣe gbogbo táìmù àgbọ̀rọ̀ mi yé kì í ṣe gbogbo àkókò lọkùnrin lè sọ pé mo kọ̀ ọ́ ìyá alágbájá sílẹ̀ ọlọ́run ní ká kọ̀ wọ́n lẹ̀ lẹ́yìn yìí náà ẹ kọ̀ wọ́n lẹ̀ ní àkókò wọn tó yẹ kẹ́ ẹ kọ̀ wọ́n lẹ̀ ó ní táìmù ó ní táìmù ẹ jẹ́ ká wá ka àdìsí kí ala yọ́nú sáwọn méjèèjì ìnáhù abdullahi ọmọ umaru yìí tọ́lákọ̀ ìmúratàhù ọkọ ìyàwó ẹ̀ kan sílẹ̀ wáyà ha ìdùn nígbà tóbìnrin yìí ń ṣe lọ́wọ́ obìnrin tó bá sì ń ṣe lọ́wọ́ ní àkókò tó lọ́wọ́. sọyìn ọba o ìkọ̀yàwó sílẹ̀ ó ní ṣe pẹ̀lú táìm fàtọ́lìkù hùnà lẹ́yìn dátì hìnà ẹ kọ̀ wọ́n lẹ̀ ní táìm táìmù wọn tó yẹ kẹ́ ẹ fi kọ̀ wọ́n sílẹ̀ nínú táìmù tá a gbọ́dọ̀ kọ̀ obìnrin sílẹ̀ òun ni kóbìnrin wà nínú hélà ó ìyàwó ẹ ṣe hélà lọ́wọ́ ìjà wa wáyé lásìkò yẹn ò ní sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ sọ ń gbọ́ nísìnyí o. ìyàwó ẹ parí hélà ẹ ti sun oorun ráǹdù kan lẹ́yìn ìgbà tó parí hélà ráǹdì yẹn yóò doyún ni kò ní doyún ni ẹ mọ̀ ọ gbọ́dọ̀ kọ̀yàwó ẹ sílẹ̀ lásìkò yẹn títí tẹ́ fi rí rìsọ́ọ̀tì láǹdì kan tẹ́ ẹ lọ òun sọ ọgbọ́n mi yé. Um, ẹ̀yin obìnrin àsìkò wo ni a gbọdọ kóbìnrin sílẹ̀ ọ̀yá o ẹnìkan ní kí ni <laughs> yorùbá wọn yorùbá láìsí ẹ̀ ní haidọ̀ haidọ̀ haidọ̀ haidọ̀ ni aṣọ di éèlà éèlà haidọ̀ haidọ̀ ó wá di éèlà èdè lárúbáwá ni éèlà haidọ̀ wọ́n wá sọ di héèdọ̀ wọ́n tún wá sọ di hélà that is the phonological process ẹ̀ nìyẹn haidọ hédọ hélà torí pé Yorùbá máa ń pe dọ́ọ̀dù ní là wọ́n ti yé sọ̀lọ́ fi máa gbọ́ wàhálà dọ́ọ̀lì náà ní wàhálà láàlì so ohun tó ń jẹ́ ìlànà menstruation period nǹkan oṣù ẹ kílẹ̀ wí àyọ̀ ti yé ẹ̀yin obìnrin àsìkò owó ní ọlọ́ọ̀ni akọ̀yìn lẹ̀ ní àsìkò tó yẹ kákọ̀yìn lẹ̀ àsìkò owó là gbọ́dọ̀ kọ̀yìn lẹ̀ ọ̀rẹ́ ẹ̀ sọ́kì gbọ́. ẹ́ ẹ ma bá mọ̀ ọ́ sọ ọ́. ẹ mọ̀ àbí ẹ wá obìnrin tó ń ṣe é là lọ́wọ́ ò gbọ́dọ̀ kọ́ ọ́ lẹ̀ that period that time yẹn haramu ni fún ọkọ ọkọ ìyàwó rẹ lẹ̀ ó mọ̀ pé ìyàwó ẹ̀ ń ṣe ó ti bẹ̀rẹ̀ píríọ̀dù ìjà wá wáyé láàrin yín that time tó ń ṣe píríọ̀dù lọ́wọ́ yẹn ò gbọ́dọ̀ kọ́lẹ̀. àsìkò kejì àsìkò tí ó ti parí period ó ti parí period ẹ ti wá ní form tẹ̀lé píríọ̀dù yẹn ẹ ti ní sexual form ẹ ti sun oorun ìfẹ́ ẹ ti sun oorun ìfẹ́ lẹ́yìn ìgbà tó parí period ẹ ti sun oorun ìfẹ́ ìjà wa wáyé lẹ́yìn ìgbà yẹn tí ò tí ì ṣe píríọ̀dù míì o gbọ́dọ̀ sọ pé mo kọ̀ ọ́ ó oh, hold on pẹ̀lú mo kọ̀ ọ́ títí tí ó fi rí nǹkan oṣù ẹ̀ tí è parí nǹkan oṣù ẹ̀ tó bá rí nǹkan oṣù ẹ̀ tán tó parí ẹ̀ tán tí ìtò sì wà lórí ẹ̀mí ẹ̀ náà ni pé ọ̀fẹ́ kọ̀ ọ́ nígbà náà ó sì wá pronounce pé mo kọ̀ ọ́ sọ̀ ń gbọ́ bá nísìnyí torí pé ìwọ kàn mọ́ ọkàn lérò pé ọkàn ní sọ pé mo kọ̀ ọ́ lẹ̀ ní any time no ọkọ̀ with period with time time tọ́lọ́ ń fẹ́ kó o fi kọ̀ ọ́ lọ́kọ̀ ọkàn lè kọ̀ ní just any time àsìkò tó wà on period on menstruation o gbọ́dọ̀ kọ̀ ọ́ ẹ ti ní form lẹ́yìn menstruation kò tí ì wá ṣe píríọ̀dù míì tẹ̀lé o gbọ́dọ̀ kọ̀ ọ́ ṣùgbọ́n Abdullahi ọmọ Umaru kò ní mọ̀ sí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá kọ̀yàwó rẹ̀ wàyíyà áhìdùn nígbà tí ìyàwó ẹ̀ ń ṣe píríọ̀dù lọ́wọ́. fàdákàrà umaru li rasulillahi sallallahu alayhi wa sallam umaru wá sọ ìṣẹ̀lẹ̀ yẹn fún ànábì pé ẹ̀wà gbà mí ni ọmọ mi ọmọ ọkọ ìyàwó ẹ̀ lẹ̀ ìyàwó ẹ̀ sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́. fàtàgà yà zọ. fìyí Rasulullahi sallallahu isọlọ wa a ànábì bínú kì í ṣe kó bínú pé ọkọyàwó lẹ o kákọyàwó wà nú ẹ̀sìn o ṣùgbọ́n ànábì bínú sí wípé ọkọ ẹni tí ń ṣe é là lọ́wọ́ ọlẹ̀ èèwọ̀ ni àyíkọ́ obìnrin tí ń ṣe é là lọ́wọ́ akọ̀ ànábì bínú wá ó lórí rẹ̀ sọmọ kọ́ọ̀lù lẹ́yìn náà wá sọ pé líyùrọ̀ jìhìhà kó rìvókì ẹ o kó dá a padà kó lóun ọ̀kọ́ mọ́. líyùrọ̀ jìhìhà kó ṣe kí ni kó dá padà kó lóun sọmọ. yomisikiha lẹ́yìn náà kó dìyàwó ẹ̀ mú kìí ṣe pé ọkọ sọ pé ọkọ mọ ọwà ní fún lóúnjẹ ọwà ní ara ó dìyàwó ẹ̀ mú ọmọ ṣùgbùṣe rẹ fún un àtàtẹ́tí wúrà títí tí ó fi parí píríọ̀dù yẹn fún mọ̀tẹ̀hìd fún mọ̀tẹ̀hìd lẹ́yìn náà. yóò tún wá ṣe píríọ̀dù míì fàtẹ́tì hùrà yóò tún wá rí mọ́ra òkè fàyín bàdálàhù áńyùtọ́ líkọ̀ á tó bá wá hàn sí ọ ìwọ Abdullahi wípé tó bá hàn sí pé ni fálíyùtọ́ líkì á kọ́kọ́ ọ̀lẹ̀ ńgbà náà tọ́ hiran kọ́kọ́ ọ̀lẹ̀ mímọ́ torí mímọ́ ló bá a ọba nípò pé sólóyún sí òlóyún sólóyún sí òlóyún kó wà ní mímọ́ kọ́búlà ayíyá máa ń sà á kọ́ ní mímọ́ ṣáájú kó o tó tún sọ pé o fẹ́ súnmọ́ o torí tó o bá yìí súnmọ́ o tún lè kọ́ mọ́ o a tún máa retí èsì ìsúnmọ́ yẹn sọ yé ọ bàbá sọ yé ọ fàtílíkàlẹ̀ ìdà ìyẹn ni time ìyẹn ni time period tọ́lọ ní ká fi kọ obìnrin sílẹ̀ kàmá àmọ́rọ̀ Allah azza wa jalla gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ti pa á láṣẹ. nísàlẹ̀ wàfi lafdin nínú ẹgbàá kan murhu pa á láṣẹ umaru ọmọ ẹ̀ láṣẹ fáliyù rọ̀jìnrìn pé kó dá arábìnrin yẹn padà àtàtà ìdá titi yóò fi ṣe hélà haidọ̀tàn hukurọ̀ yóò ṣe hélà míì mustaqbalatan hélà míì ti ń bọ̀ lẹ́yìn eléyìí tó ti kọ̀mítì ẹ̀rọ yìí òkè síwá haidọ̀tì halẹ́tì haleti fìhà ìyẹn ni pé yàtọ̀ sí hélà tó kọ̀ nínú rẹ̀ hélà tó kọ̀ nínú rẹ̀ yẹn yóò jẹ́ kó parí ẹ̀. yóò wà nù ilé rẹ̀ nípò àyà yóò tún wá rí píríọ̀dù míì ok torí pé o ti commit error yóò tún rí píríọ̀dù míì tó bá wá rí píríọ̀dù míì tó tún wá free tó tó tó tó tó nímọ̀ra tó bá wá sí ìhànsí náà pé lílọ ni ó lọ kó sì wá sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tó ti kọ̀yàwó rí sọ ọ sọ àkókò sọ ọ sọ ẹlòmíì yóò sùn mọ́yàwó ẹ̀ lálẹ́ lálẹ́ ó sùn mọ́ ní òru nígbà tó di láàárọ̀ ìjà ṣẹlẹ̀ láàrin wọn lójú ẹsẹ̀ náà ní sọ pé mo ti kọ̀ ọ́ sílẹ̀ no. ò lè kọ̀ sílẹ̀ lásìkò yẹn ò lè kọ̀ sílẹ̀ lásìkò yẹn àsìkò tóbìnrin ṣe é là lọ́wọ́ ò lè kọ̀ sílẹ̀ àsìkò tó rọ́ sí i tó ò tí ì mọ tó ò tí ì gbọ́ rìsọ́ọ̀tì ò lè kọ̀ lẹ̀ sọgbọ́ àsìkò tó rọ́ sí i sí mọ́júmọ́ náà ọ̀ ah! tí ì bóyá oyún ti bóyá àṣẹ ọlọ́run ti gùn ún o tí ì máa ọ gbọ́dọ̀ sọ pé o kọ̀ ọ́lẹ̀ díàfọ́ àsìkò méjì ló wà nílẹ̀ tá a máa fi kọ obìnrin àsìkò àkọ́kọ́ obìnrin tó ò sún mọ́ tó ò sún mọ́ tí ò sì ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ṣe nǹkan oṣù lọ́wọ́ ò sì sún mọ́ ò lè kọ̀ ọ́lẹ̀. tàbí ó parí nǹkan oṣù rẹ̀ ó ti súnmọ́ tọrọ ìkọ̀sílẹ̀ fi wáyé ó lè kọ̀ọ́lẹ̀ àsìkò àkọ́kọ́ nù ó wà ní mímọ́ àsìkò kejì àsìkò tí oyún ti wà confirmed pé ó ti lóyún àsìkò tó ti wà confirmed pé ó ṣe kí o mo ti lóyún obìnrin tá a bá kọ̀ lẹ̀ tó ti wà confam dìpò lóyún títí tí èbí mọ yóò máa jẹ́ sí ọlọ́run lọ ni o. ó dìgbà ọba tó bímọ kó tó jáde yìí dà kí òǹkà ìkọ̀sílẹ̀ rẹ̀ kó tó pé. sọ ti yé So, adi three five five ló kù báyà mi. wàfi lafzin wakana abdullahi tọ̀lákọ̀há tẹ̀tìlíkọ̀tánwáhídà fàhùsì bátìmí ń tọ̀lákìhá wàrọ̀já àhá abdullahi kàmá àmáràhù rasulullahi sallallahu alayhi wa sallam. mọ̀ pé ọ̀rọ̀ kan fún wa wà nísàlẹ̀. fi lafzin nínú ẹ̀gbà wa kan wọ̀kánà abdullahi tọ̀lákọ̀ha tẹ̀sílì ìkọ̀tàn wáhìdà kíkọ̀ sílẹ̀ tí abdullahi kọ̀ lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ yẹn tẹ̀sílì ìkọ̀tàn wáhìdà ni o ìkọ̀sílẹ̀ ẹ̀kan ni o ìkọ̀sílẹ̀ ẹ̀kan ni o. fàhùsì bá ti mí ń tọ̀ láàkìá wọ́n sì ṣí i mọ́ ìkọ̀sílẹ̀ rẹ̀ fún un kí ni ìtumọ̀ pé wọ́n ṣí i mọ́ fún un. nínú kùràá lọ́lọ́ ní àtọ̀láàkù mọ̀rọ̀ta ní fàìmùsáàkù bíi màrúfin àwùtẹ̀sírí ihun bíi ìsàn. ẹ̀ẹ̀mejì la máa ń kọ́yàwó la máa ń tún la máa ń tún la máa ń ṣàtúnṣe rẹ̀ ẹ̀ẹ̀mejì sọ̀ǹgbọ́n ẹ̀ẹ̀mejì la máa ń kọ̀yàwó láṣàtúnṣe pé ẹ tún máa bára yín lọ bẹ́ẹ̀ kẹ tún máa fẹ́ra yín lọ bẹ́ẹ̀. tọ́ ọ bá fi lè kọ́ lẹ́ẹ̀kẹta báyìí yóò lọ dánbò mí wò ni o. tọ́ ń gbọ́ ní torí pé ohun tó yá sí ọ lẹ́nu ni pé kò kíyàwó rẹ kó gbé omi kó gbé sí orí tábìlì kó má gbé kú ń bẹ̀ kó wọlé kó bá ń bẹ̀ kò ní ee gbọ́ràn antitolic mo ti kọ̀ sílẹ̀ ó yà sí ọ lẹ́nu sórí antitolic tó ń wí hun ẹ̀ẹ̀mejì ló wì mọ́ tó o bá wí lẹ́ẹ̀kẹta obìnrin yẹn ti dèwọ̀ fún ọ. ìgbà àkọ́kọ́ tí Abdullahi ọkọ ẹ̀ rí nígbà tó kọ́kọ́ kọ́ yẹn ó tún wá lọ ọkọ̀ rọ́ngílì ó ṣe kí ni ọkọ̀ wrongly ọkọ̀ ní wrong time tòun ti bó ṣe kọ́ ní wrong time wọ́n ní fàhùsì bá ti mí ń tọ̀ lákìá wọ́n ṣì mọ́ ìkọ̀sílẹ̀ obìnrin o pé obìnrin yẹn o ó ti gba àtọ̀láàkì nígbà àkọ́kọ́ náà nìyẹn o tòun ti bó ṣe já sí wípé wrongly divorce ni sọ ń ẹlòmíì ìyàwó rẹ̀ tí ń bẹ́ lè sí ìyàwó rẹ̀ mọ́ o gangan ah, sọ àlèkìyà mọ́ o ẹlòmíì ìyàwó ẹ̀ tí ń bẹ́ lé ẹni tó ti dèwọ̀ fún ni o torí pé tí wọ́n bá ní kí wọ́n ka mọ́kọ́ mi ò fi ọmọ tó ti wí à ń sẹ̀ mú kakulétọ̀ láàmú fi ṣì ìwọ gan ò mọyì ẹ mọ kì í ṣe gbólóhùn tá a máa fi jókè mo kọ sílẹ̀ kì í ṣe gbólóhùn àwàdà ẹni tó wí ní wrong time wọ́n ní wọ́n sì mọ wọ́n sì mọ lórí wípé o ti kọ̀ nígbà kọ́kọ́ nù tọ́ba tún wáyé bẹ́ẹ̀ tó tún sọ pé mo tó kọ̀ ọ́ ó mélòó ó méjì tó bá tún wáyé bẹ́ẹ̀ tó bá tún wí ọdẹ kelo sọwárẹ kẹta ọhún màláìka ò lè parí ẹ̀ mọ́ màláìka kò lè parí ẹ̀ mọ́ ìgbà àkọ́kọ́ yẹn èèyàn lè parí ẹ̀ ẹ má jà mọ́ ìwọ náà sì ń tọkọ rẹ ń fẹ́ kó o sì withdraw pé mo kọ̀ sílẹ̀ kó o ní mi ò kọ̀ ọ́ mọ́ ẹ tún lọ sàdíẹ̀ o tún ní mo kọ̀ ọ́ lèmọ́mù lè bá yín parí ẹ̀ sọ̀gbọ́ lè bá yín parí ẹ̀ kò sọ pé mo withdraw rẹ̀ mi ò kọ̀ sílẹ̀ mọ́ ọ̀dà mélòó ní láìfù yín ọ̀dà méjì. àwẹ̀ tó ń bọ̀ <laughs> ní tó fi bẹ̀rẹ̀ àwẹ̀ ni pé mo kọ̀ ọ̀wọ́ obìnrin sílẹ̀ ó tún wí báwọn. ó jáde lẹ́nu rẹ ó jáde ní ẹnu rẹ for the third for the third time so so third time tó wí yẹn obìnrin yẹn yóò kó ẹrù lọ́gán kó nu ni o kò ní í ṣe opó nínú ilé rẹ o yóò ṣe opó tàkọ́kọ́ yóò ṣe opó tẹ̀kejì kò ní í ṣe opó tẹ̀kẹta yọ lọ ṣe níbi tó bá fẹ́ ti ṣe tó ti lọ ṣe. torí kí ni torí pé ní ti tàkọ́kọ́ wọ́n ní kó ṣe nù lé rẹ̀ àyíbá àmọ́ ọkàn rẹ̀ tún lè fà sí kó o tún kó jẹ kó o kó jẹ. wọ́n ní kó ṣe sẹ̀kejì náà nù lé rẹ̀ àyíbá àmọ́ ọkàn rẹ̀ tún lè fà sí kó o tún kó jẹ sọrí ẹ̀kẹta e o wọn ò fẹ́ fún ọ ní àǹfààní tó tún lọ fi jí balẹ̀ ọ̀gànjọ́ òru pé ẹlẹ́à wọn náà ló wọn náà ló jẹ́ kí n máa sọ pé mo kọ̀ sílẹ̀ náà ẹ̀ẹ́n wọn náà ló fà náà ẹ̀ẹ́n mọ̀jà à lẹ́lẹ̀kẹta ara sọ̀rọ̀ àrọ̀wà tó ń pa òun ó dùn ó títí tí ó fi lọ fẹ́ lòmíì ó dùn ó pẹ̀lú àrọwà rẹ̀ ọmọ àrọwà pa lọ́wọ́ ọmọ sùúrù ṣe ọwọ́ àdúró yóò wà bá tiẹ̀ lọ yóò bá tiẹ̀ lọ ní o tó bá wá fẹ́lòmíì tí ìkọ̀sílẹ̀ bá tún wá wáyé ní ìkọ̀sílẹ̀ tí ò ní lọ́wọ́ rẹ nú ọ̀gbọ́rọ̀ mi yé kọ́ ọmọ bá forí gbègún ni o kọ́ ọmọ bá forí gbègún ni o ẹnìkan ẹnìkan ẹnìkan ọkọ ìyàwó ẹ̀ sílẹ̀ nígbàgbà ọwọ́ gbọ́ pé ẹ̀ẹ̀mejì nìyẹn máa ń kọ̀yàwó lẹ̀ tí èèyàn tún lè tún fẹ́ tó bá délẹ̀ ẹ̀kẹta èèyàn lè tún fẹ́ má dàrẹ́kìtì mọ́ yóò lọ fẹ́ ẹlòmíì ọwọ́ adá ọgbọ́n ó wá dá ọgbọ́n pé arábìnrin ìwọ́dọ̀ ló ń fàgà tá a fi ń kọ́ra wa sílẹ̀ àti wá gbọ́ nísìnyí pé a lè fẹ́ra wa padà dàrẹ́kìtì mọ́ àfi kó lọ fẹ́ ẹlòmíì ẹni kọ́kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ rẹ̀ dọ́gbọ́n pé kò lórí ẹ ti sẹ́tù kò lára ẹ ti balẹ̀ pé kó jẹ́ kó padà kọ́mọ tẹ láìkì fún kọ́mọ tẹ lọ́ọ̀pù fún wọ́n bá dàbí ọgbọ́n wọ́n bá so yìgì nígbà wọ́n so yìgì ok nígbà tí wọ́n so yìgì after a week lọ́bẹ̀rin bá ní òun ò ṣe mọ́ ọkùnrin ni kí ló ṣẹlẹ̀ ọlẹ́ àlọ́ òun ò ṣe mọ́ níṣẹ́ òun ṣe bí bóyá ẹ ti ẹ ti chẹ́ǹjì ni à àti ẹ ti chẹ́ǹjì òun ò ṣe mọ́ o lọ́ba da ilẹ̀ rú ọba lóun tún lọ only to come back to alákọ̀rí yẹn ah <laughs> ó fi ègún ó fẹ́ jẹ ègún mọ́yán ó fẹ́ jẹ ègún mọ́yán torí pé ànábì láàánà ń tọ́ba plan bẹ́ẹ̀ ànábì ṣe kí ni ọ láàánà ẹ̀ntí ẹ̀ntọ́ba plan bẹ́ẹ̀ ìṣọkùnrin ni ìṣobìnrin ni tọ́ba plan bẹ́ẹ̀ ó di ẹni tí ègún ó kò lè lórí ó fi ilẹ̀ ni tọ́ba ló ń lọ tọ́ba lọ àṣẹ ọlọ́run ni kò lọ tọ́ba wá padà yóò padà wọ̀ rọ́wọ́ kò ní gásí pé plan work lẹ ṣe fún ọkùnrin ti bí. so intẹ́sì fẹ́ kọ́ wa ni pé lọ sọ ẹnu rẹ lọ sọ ẹnu rẹ mo kọ̀ sílẹ̀ kì í ṣàwàdà mo kọ̀ sílẹ̀ kì í ṣe kí ni kì í ṣe àwàdà. Um, ìyá kan ní Saudi Arabia ìyá kan ní Saudi Arabia ó ó ti bímọ méje òun àtọkọ ẹ, wọn wá kọra wọn nígbà àkọ́kọ́ wọn kọra wọn nígbà kejì wọn kọra wọn nígbà ẹlẹ́ẹ̀kẹta ìyá yìí yóò wá rìmárìmọ́ ìyá yìí ti wọ nǹkan bíi bóyá bíi sixty sí seventy wọ́n sà ti wọ̀ sixty àbí sí sixty ni wọ́n sà ti ó ti dàgbà sá kò wá kò rí má rí mọ́ ó ti bímọ méje fún baálé rẹ̀ àwọn ọmọ wọn wá dàgbà wọn wá ní ìyá ẹ ti dàgbà bàbá ẹ náà ẹ ti dàgbà ẹ ẹ lérẹ ní tí ó fẹ́ yìí máa ń tì yín ẹ ẹ ṣe fẹ́ kan padà sọ́dọ̀ bàbá wa ẹ ṣe fẹ́ kan padà sọ́dọ̀ bàbá wa wọ́n sì ti gbàwé ní court tí ìwé ti fi hàn pé ìgbéyàwó yẹn o ó ti bírèkì lẹ́ẹ̀mẹ́ta o. wọ́n wá ń wá àfà tí ó yí tí ó paasi ẹ̀ fún wọn tí ó paasi ẹ̀ fún wọn pé ó kulẹ̀ lérẹ́ lómi tí ó fẹ́ mọ́ ẹ ti dàgbà ẹ fẹ́ kàn padà sọ́dọ̀ bàbá wa òfin ọlọ́mọ lágbára o ẹ̀rù wa ń bà wọn àti padà wọ́n wá bi àwọn àfa Saudi léèrè pé pẹ̀lú kéèsì wọn yìí tí kọ̀sílẹ̀ ti pé mẹ́ta bọ́ sẹ́yìn ṣé pẹ̀lú bóbìnrin yìí bí ò sì lè rí ọkùnrin míì tí ó fẹ́ mọ́ ok èyí tó dájú ni pé kò rẹ kò rẹ lómìí tí ó fẹ́ mọ́ èyí tó dájú nù ṣé gómìnà kan padà sọ́dọ̀ ọkọ rẹ̀ àwọn àfa nínú kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wẹ́ lómi tí ó fẹ́ tí ọba wa rí kó wà bá ń dọjọ́ rẹ̀. wọ́n wá taari ìbéèrè sí mi wọ́n sẹ́ndì certificate of divorce wọ́n sẹ́ndì ẹ̀ sí mi mo ráwọn àfa àti ẹ̀ buwọ́ lù ẹni yẹn á bi mí lè pé kí n dákun wọ́n láàfáà lẹ́yìn náà sóun lè padà sí ọ̀dọ̀ baálé òun èmi náà sọ pé nóò ẹ lè padà ìyá ìyá ẹ lè padà ẹ kọ́kọ́ lọ fẹ́ ẹlòmíì tẹ bá fẹ́ ẹlòmíì tí kọ̀sílẹ̀ bá wá wáyé tẹ padà ẹni tó ti kọ̀ ìsílẹ̀ rí nígbà mẹ́ta yẹn nígbà náà ẹ fẹ́ra yín so nítorí náà sọ ẹnu rẹ sọ ẹnu rẹ tíyàwó rẹ bá ti ṣe nǹkan kékeré àbí nǹkan ńlá báyìí kò sóni tó ọmọ kọjú wípé mo kọ̀ ọ́ sílẹ̀ lọ ó léwu o ó léwu o tá a bá yí káǹtì ẹ̀ fún ọ bó de ní o ó dèjì o tó bá kẹta obìnrin kì í ṣe tiẹ̀ mọ́ o. kí kọ̀yàwó sílẹ̀ nígbà ẹ̀mẹ́ta ọ̀nà méjì ni máa ń gbà ṣẹlẹ̀. ó lè ṣẹlẹ̀ on one occasion ó lè ṣẹlẹ̀ on, on, on on three three occasions ó lè wí níjẹta pé mo kọ̀ sílẹ̀ kan máa ń parí ẹ̀ àti nóòtì ẹ̀ pé o ti sọ gbọ́dọ̀ mo kọ̀ ọ́ níjẹta ó tún di lánàá ó tún tún wí pé mo kọ̀ ọ́ á tún nóòtì ẹ̀ pé ó di kí ni méjì ó tún di lónìí ó tún wí kàláàsì ó ti pín mẹ́ta nù so àwòrán kan nù àwòrán kejì àwòrán àkọ́kọ́ ló sì dáa jẹ́ kó jẹ́ on different occasions sọ ń gbọ́ kó o mọ́ bá a kábàámọ̀ ni o in the alternative o lè o lè papọ̀ <laughs> o lè ṣe kíni o lè kó pọ̀ lẹ́ẹ̀kan náà kó o níwò obìnrin anti-tolic one antitolic two ọmọ báwọn rẹ fi ṣe máa ń one two three kí wọn náà kọ ọkà báwọn. mo kọ ọ sílẹ̀ ó dé ní mo kọ ọ sílẹ̀ ó dé jì mo kọ ọ sílẹ̀ ó dé ta ìyẹn làwọn àáfàá ya pẹnu lórí rẹ̀. àwọn kan gbà pé bó ṣe náà láti bọ ọ̀ka kórì rẹ lè pé kórì rẹ sí kí ni lè pé kó lè mọ̀ pé èsì rẹ firi rẹ ní one two three ọwọ́ á sọ ọ̀rọ̀ ọmọkọ̀ lẹ̀ ọwọ́ sọ di ọ̀rọ̀ one two three lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà so. àwọn àáfàá kan gbà pé bó ṣe ka àwọn àbọ̀ bẹ́ẹ̀ àwọn kan sọ pé ya ya ya ya ya ya ehm, kábọ̀ jòpọ̀ kábọ̀ máàjì ẹ̀ pọ̀ ká máàjì ká máàjì mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kábọ̀ sọ́dọ̀ ẹ̀yọ kan wọ́n á wo nígbà tó wọn wọ́n wo irú ìbínú burúkú tí ń bọ̀ ọjà wọn á study ẹ̀ psychologically pé á ah, àwọn tí máa bínú tán tí máa kábàámọ̀ rè irú wọn ni arákùnrin ẹ jẹ́ á bá a sì sí ẹyọ kan wọn àbọ̀ sì sí ẹyọ kan wọn á ní mẹ́ta ló wí o àwa bọ̀ máàjì ẹ̀ pọ̀ a kò láàpọ̀ ẹ̀ a dàwó àfi mọ ẹyọ kan fún ọ sọ ń gbọ́ tábà tún wù ọ tún dán wò ó ti yé so ìpìlẹ̀ ni pé we need on different occasions ìpìlẹ̀ nìyẹn ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tí táyé tó bá fẹ́ sáré sí tó fẹ́ yára tó fẹ́ yára ẹ̀ yára There's a problem.